arábìnrin madam singer <laughs> kò fọ o mo ṣáà try. o kọjá try because you are a fantastic singer. Hmm. soprano yẹn nìkan ni mo kàn ní issue pẹ̀lú. o ti o mo fẹ́ máa scream láwọn ibì kan bẹ̀ you know kọ bẹ́ẹ̀ pé òun ṣe mezzo soprano and we are doing a contemporary song it's not a classical. tá a bá kọ sókè ń sin ẹ̀ máa láà kọ sókè a tún kọ sókè ẹ̀ tún láà scream. ẹ wo. ire tó mi mi sọ pé o ti scream jù nǹkan tí mo sọ fún ẹ ni wípé. dálẹ̀. Ah, ẹ káàbọ̀ sá. God bless you. Amen, sir. Tómi ṣàlàyé gbogbo gbà fún mi. Yeah, baby. How are you? I know, I can see that. <sighs> Ẹ ṣé o. Ọlọ́run máa kún yín lọ́wọ́. Kò tọ́pẹ́ sá. Darling. Yes, baby. How are you? I'm fine. Ẹ ti ṣetán. <sighs> A ṣe ṣetán ni. Okay. Um, okay. Okay, ṣé kí n dúró de ń ta kí sáré parí nǹkan? No, no, we are, we are true already. We are true. A ti ṣetán. Um, engineer, mi mo bá ṣe máa ṣe o mo ń ro ìgbà tẹ bá máa gbà mí láyè kí wọn ṣe gospel. <laughs> what's that? Eh, eh, nothing. what's that? i can see. ẹ jẹ́ o ṣe ṣe singa lẹ́yìn ni iṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ la pè é sísà. ẹ má dá lò. thank you very much sir. you're welcome sir. amen sir. indo amen sir. yeah. thank you. you're welcome. you know just put more effort you are going places. thank you. thank yeah. you. that, that's that's huge. thank you. God bless you. Amen, sir. All right. Thank you. sir. Bye-bye. Bye-bye. Hello, ìyàwó mi, eh, kí ló ṣe á fún? Ìwọ ló ní nǹkan ẹ̀, ara tó bá wù ẹ́ ni kò fi dá. Mo mọ ọmọ tí mo bí, ṣé orí bó ṣe wà yìí? Bàbá ẹ̀ ló fi gbogbo ìwà jọ. Lórí. Ah, ah. eh, eh, Sori ah, bó ṣe rẹ́rìn-ín ẹ̀rín ìgangan ni bàbá ẹ̀ fi wí ní àtì mi mọ́mì yes bó ṣe rí nìyẹn bàbá ẹ̀ ló fìwà jọ ìwọ wọn àti bàbá ẹ̀ ò yàtọ̀ síra wọn hmm. ẹ wò lọ́jọ́ ìgbéyàwó yín pàṣẹ ẹ Sunny Adé ló máa wá play. ah mọ́mì. àwa ló ká decide ẹ̀ àfi àwa ni èmi rò pé bóyá evangelist Tọ́pẹ́ Àlàbí máa ṣe é fún wa. èmi náà rò bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan táwọn club mi fẹ́ ni mo bá wọn fẹ́ àwọn náà sọ fún mi pé Sunny Adé làwọn fẹ́ kó wá play wọ́n ní nítorí pé ìyàwó títí ẹ̀ tún fẹ́ ó tún wá jẹ́ pé olórin ẹni táwọn fẹ́ kó wá play nìyẹn. tó bá máa ṣe ṣe ni bóyá kó náà dẹ̀ ṣeré fún ajá ìfura. Ah, ah. mm-hmm. how is that possible. òun lálàyẹyẹ jọ yẹn. ẹ jẹ́ ká gbàdúrà Father Lord, we bow our heads in your presence today bíbélì wípé ọmọ ni ìní olúwa ọmọ inú sì ni èrè rẹ̀ arákùnrin àti ìyáàfin bọ̀dé abímbọ́lá ǹjẹ́ ẹ ṣàkíyèsí bóyá bí bíbélì ṣe sọ̀rọ̀ yẹn ó ń tọ́ka sí specifically tender kan yálà ọkùnrin àbóbìnrin rárá o kò sọ bẹ́ẹ̀ ó dẹ̀ dá yín lójú pé bíbélì ò sọ bẹ́ẹ̀ hallelujah obìnrin ni Esther Esther ni Ọlọ́run lò láti liberate the whole nation nínú Bíbélì mímọ́ obìnrin ni Deborah Deborah ni àwọn ènìyàn sọ pé tí kò bá ṣíwájú ogun àwọn ò ní lọ obìnrin ni Hannah Hannah ló bí Samuel ẹ̀yin náà ṣàmọ̀ pé ẹni ìríjú Ọlọ́run ni Samuel yìí ṣe so why are we discriminated èwo ni kì í ṣọmọ tó túmọ̀ sí pé gbogbo àwọn èèkàn ayé yìí àwọn ènìyàn ńláńlá tó wà láwùjọ ṣé bí obìnrin ló bí wọn kí ló wá dé kí ló dé. I keep telling her not to listen to what people are saying kò kí ń gbọ́ èmi ò ní problem pẹ̀lú pé obìnrin la bí àbọ̀kùnrin la mi ò ní problem pẹ̀lú yẹn rárá bọ̀ kò gbà mí gbọ́ rárá. ẹ gbọ́. Pastor, rúmọ̀ tí mò ń gbọ́ káàkiri òun ló ń bà mí lẹ́rù pásítọ̀ obìnrin kan wà ní ọ́fíìsì ẹ̀ òun àti ẹ̀jọ́ ń ṣe wọléwọ̀de and i'm not happy èmi dẹ̀ ti feel pé bóyá torí pé mi ti bí ọkùnrin fún òun náà ṣe jọ ń rìnrìn kùnrin ẹ mọ̀ tó rẹ̀ lẹ́rù ṣe ń bà mí it's not my fault sir. ṣé ti rí irọ́ tó jìnnà sóòótọ́ ni ní òótọ́ obìnrin tó ń sọ̀rọ̀ nípa èyí colleagues lèmi àtẹjọ jẹ́ arábìṣẹ́ mi a kàn close but kò sí ọ̀rọ̀ fífẹ́ láàrin èmi àti ẹ̀ mo dẹ̀ sọ fún ìyàwó pé ẹni tó ń sọ̀rọ̀ pẹ́ má gbọ́n kọ́tà tá ń sọ kò tiẹ̀ fẹ́ gbọ́ ti tèmi rárá ó kàn misbehave nílé ṣe gbogbo ẹ̀. ṣé ẹ̀yin mọ̀ pé obìnrin ló nílé beautiful ẹ má listen sí àwọn agbọ́ yìí sọ yìí ibi tó bá dùn lèṣù máa ń fẹ́ wọ̀ kó babẹ̀ jẹ́ ẹ má gba èṣù láàyè ẹ má lé jésù kúrò nínú ilé yín ilé tí jésù gbé ilé ayọ̀ ni ilé ayọ̀ ni ilé ayọ̀ ni ilé tí Jésù ń gbé ilé ayọ̀ ni. Um, baby. Yes. Mo rí gift yìí lára àwọn gift yẹn, wọn ò dẹ̀ tí ì jà. Wọn ò lè kọ́ nǹkan kan síbẹ̀. Ta ló fún wa? Mi ò mọ. Gift náà gan-an kúkọ̀ kò yẹ bọ́ bóyá wọ́n fi káńdì síbẹ̀ fún ẹ. mi jó ní ìjọkújọ ṣá òun jọ. sídi sídi just for you. me. no no no uh, maybe me. maybe you. oh well just for you. Eh, oh, no no. what's this. just for you. you. bóyá ẹ̀mí ló máa jẹ́. Oh, indicate bóyá wọ ọkàn sọ pé just for you. ẹ eh, àṣebọ. Oh. ta ló ń bá wí ìwọ àbí mi. sọ kí ló sọ fún mi o ní ò lè fẹ́ mi mọ́ nígbà tó ti ṣe bó ṣe wọ́n ṣe blue black tó ti jẹbẹ tán wọ́n sọ wípé òfẹ́ mi wọ́n what's that kí ló sọ fún mi i don't understand. Karo, kí ló tó lè understand. understand kí ni. Karo, see i am a born again now mo ti di àtibí nínú Jésù so ìgbà tó wá dà tùbí jésù wá ní kó má fẹ́ mi mọ́ àgbẹ̀. kókó ni mo mí mo mí pé iṣẹ́ ìṣù àti ẹ̀ṣẹ̀ mi mo ti kọ sílẹ̀. èmi lè ṣe èmi lè ṣe i don't understand báwo ló ṣe máa sọ pé ò fẹ́ mi mọ́ kí ni mo ṣe fún ẹ. kàrí i'm so sorry ṣé jésù ní ká má fẹ́ra ni. i am so sorry mi ò ṣe mọ́ mi ò ṣe gbogbo nǹkan yẹn mọ́. okay o ṣe mọ́. no. fine good èmi náà a yóò jà mọ́ a yóò pariwo mọ́ fine it's good o ṣe mọ́ bọ̀ nǹkan tí mo fi jóbìnrin máa jẹ́ kó yẹ nǹkan tó máa fi fẹ́ mi tó fi rá bàbà tó máa bẹ̀ mi máa jẹ́ kó yẹ wàá gbà èmi àti ẹni. Carol, why are you taking everything personal? Why? Why is she taking it personal? Most of them saying, I am born again now. I, I, I don't know about Emilio Mafeje báwo ló ṣe mọ̀ pé wọ̀ ni wọ́n kọ́. ó important. ọ̀gbẹ́ni mo jẹ́ gbàgbé johnson yìí tó wà ń bẹ́ kó. easy. easy kẹ. Ah. i'm not gonna take it easy way. mo ti ah gbàgbé a ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ wàhálà lọ́gọ́ rẹ̀ má jẹ́ kó rẹ̀. Ah. Come on. Baby. Sometimes pastors can be naughty too. Hmm. <laughs> Especially behind a closed door. Yeah, yes, bro. Mm-hmm. ah. ah. ìgbà tí mo wẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ mi ò rí ẹ ṣe ní kí wá wẹ̀ ló ṣẹlẹ̀. ń bọ́ sound company ọ̀dẹ ni wọ́n fi pè àwọn gadgets wà ti tán. sound náà wọ́n gbogbo ẹlẹ́ẹ̀kan àbí. ẹ bọ̀ nílé mi wà ti tán mi mọ́. kò sí títàn. mo ṣe pàǹsì. let's go back to bed. mo ṣe ìṣeré gan ara mi báwo ló kí ló ah, ìwà lórí position fọ́tò yẹn. lórí position ẹ tó ṣe wà Okay, let's go. Ah, I'm tired. ìdààmú ẹ lórí ọ̀rọ̀ sídi láti jọjọ́ ẹ̀ ok olùbí past ẹ ló hàn tẹ àbí forget about your past i'm your present i'm your future gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn ó ti ṣẹlẹ̀ kò sẹ́ni tí ò ní past o so why you disturbing yourself i love you down from the bottom of my heart i mean it. i love you. I, love you so much. I love you too. I love you. Stop, stop, stop. Ṣé tí bá ti lóyún mẹ́fà náà bó ṣe máa gbé mi nìyẹn? Tó bá lóyún ọmọ mẹ́wàá lẹ́ẹ̀kan náà, àbí twenty, màá máa gbé ẹgbẹ́. Ta ló fẹ́ bí twenty? No, no, no. Stop, stop. Tó bá lóyún twenty lẹ́ẹ̀kan náà, màá gbé. Oh, mama, don't come with that. Twenty, uh-huh. Yes. Twenty, uh-huh. Yes. Yeah, no, that's too much. I love you all my life. You are everything. <sighs> <laughs> Baby, you don't know how much I love you, do you? Um, what do I come any idea? Idea of how much you love me. Really? But whichever way tó bá fi love me, no matter how much, mo fẹ́ kọ́ ọmọ pé mo love you more. Whoa. Ẹ̀ẹ́kan náà wọ̀ kókó mọ́ka. Ìròyìn wọn kókó mọ́ rí.

Abibi, it's too loud. But I can't. I want it. This is my house. Oh, ṣé fẹ́ máa disturb newborn. Ìyàwó ẹ̀ kọrin. Ṣé mi mò ń sọ̀rọ̀? Ìyàwó ẹ̀ kò sọ pé Jesus apatapiti. No, forgive me, forgive me. Ọkọ mi mọ mi ìfẹ́ rẹ̀. Ǹzẹ̀ ǹzẹ̀ rárá gbẹ́sẹ̀ bẹ́ẹ̀ gbẹ́sẹ̀ sókè. Nas, Nas please, my wife. Ọ̀nà yìí ọ̀nà yìí sì Just oh, ah, okay. Leave her alone. Um, well, let's go. Uh, move back. Sorry, you, no, you can't go with us. Uh, àwọn ẹrù ọmọ ẹlẹ́mà ní láti bá wa mú wá síbí. Ẹrù ọmọ? Ẹ eh. eh, ṣé mo lè No, no, no, you can't, you can't, don't worry. She'll be fine. Oni, Oni, you'll be fine, okay? She'll be fine, yeah. I love you. Sorry. Oh, sorry. <laughs> the Lord. Please, I commit my wife into thy hand. Father, please. Oh. <coughs> oh, congratulations. Thank you. Yeah, the operation was very successful. You have your wife and your bouncing baby girl. Thank you. Congratulations. Thank you. Thank you, sir. Thank you, doctor. Oh, please, please, can I can I see her now? No, no, no, you can't. So she she has to rest. So you may have to have a seat. You'll see her soon. Okay. Okay, but, but doctor, is she fine? Yeah, she's fine. A and the baby? She's so fine. <laughs> Thank you, sir. Okay, congratulations. Thank you. Congratulations, sir. Thank you. you God bless you. <sighs> Thank you, Lord. Thank you, Father. Thank you. Thank you, Jesus. I just wanna say, bye bye oh, ṣé. I just wanna say, Baba o, ẹ ṣé. Àtọ̀dá ayé lẹ́yìn tiwa, kàtọ̀dá ọ̀run lẹ́yìn tí ń jọba. mọ́mì mm-hmm. ẹ kú iṣẹ́ ẹ kú àtàárọ̀. mi nìyàwó ah. ah. ẹ jọ ilé ti yá ilé kẹ ṣáà ti gbìyànjú ni ah. láti jẹ́ òun ti wá mójútó mọ́. mami eh? ṣọmọ yín ti sùn ni. ó ti sùn mo ti rẹ̀ tẹ́ àmọ́ ẹ jọ ẹ tọ́jú ọmọ mi ẹ ń fi bí pọ́ ọmọ mi o ẹ má fi bí pa o. Màámi. Ẹ́. Ó dà pé ìmọ̀ràn ọmọ tẹ̀bí. Ìrọ̀mọ̀. Ṣé mo kọ́ mọ yín jẹun ṣá? Ẹ jọ ṣó tí ìjẹ odindi màlúù tán. Mélòó ló ń jẹ tó ń jẹ? Ẹ torí Ọlọ́run. Ẹ bá mi tọ́jú ẹ má fi ìyà jọmọ mi o. Grandma, hmm? ẹ rọrùn mi. Báwo lọ́rọ̀ ẹ ṣe rí? <laughs> Mọ́mí, kò sẹ́ni tó ń fẹ̀tọ́ ẹ̀ dùn. Mo ṣẹ̀ṣẹ̀ rí i pé gbogbo nǹkan ló fi jọ yín ni. Àfi bí pẹ́ lọ, ẹ̀yin ló wá wáyé. Exactly bíi power kọlà bíi nǹkan wa. Mm, ẹ ṣe ìta lẹ fẹ́ kó jọ tẹ́lẹ̀ èmi náà ló gbọ́dọ̀ jọ ẹ ti bí èmi ìgbà tẹ́ bá máa bí mi ìsìn ọkọ mi ló kù tẹ́ máa bí mm, ọkọ mi lẹ máa bí nísìn àwa lọkùnrin bẹ́ẹ̀ ni. àfìgbà tẹ́ sọ̀rọ̀ ẹ lójú ọmọdé. Ah, jọ ṣé ọ̀rọ̀ kan ni mo sọ ìyàwó mi. grandma ìwé máa wọ̀rẹ́. ṣé mi ò rí sọ. ẹ ò má mi ọ̀rọ̀ tẹ́ sọ kúkú dáa èmi ò dé mind ṣé láfta ilé ọkùnrin méjì ni màá fún yín papọ̀ lẹ́ẹ̀kan náà ìbejì. níbo gbáyì ọmọ ni ẹ ọ̀gá gbáyì níbo ìbejì méjì ọkùnrin méjì bóyá ẹ máa mú kọ̀ọ̀kan nìyẹn o àwọn amúkọ̀ ìwọ náà mú kan ẹ dẹ́ máa ṣe bùkátà wọn ẹyọ kan ni mo fẹ́ bí lẹ́yìn eléyìí. ẹ jọ torí Ọlọ́run máa wọn fẹ́ mi o èmi àtọlọ́run lẹ́lẹ́jọ́ iye tọ́lọ́run bá ti yọ̀ǹda fún mi nìkan. mami ẹ gbà mí ilé ti yá. iṣẹ́ ìṣúfẹ́ lọ náà ni ṣé mi gbìyànjú tó ni. mo ti lọ tán gan pàápàá kó dọ́là ilé yá mi o. let me drop am. ó máa ṣe láti èyí tá a ṣe láti ta jálẹ̀ ẹ̀hún yẹn ń gbọ́nú bíi pé ọ̀tá ni o. are you for real. for real kẹ̀ ibẹ̀ lẹ́wà àwa làwọn à ń gbòòrò táwọn bó ṣe ń lọ madam ọlọ́run táwa yẹn ń jùlẹ̀ báyìí ọkàn bọ́yìn yé rè fẹ́fọ̀ ni ọ̀ ń bùsọ̀ ni ọlọ́run. manager ẹ madam ẹ̀mí nẹ̀. ẹ̀mí ọlá yín náà ni ọlọ́run ọlọ́run ó ti jẹ́ ní pé èmi lè wá ń ro kankan ṣe rí táwa yẹn ń jù sí gbòòrò sí yẹn mọ̀ bọ́ sí ń gbòjẹ ṣe táwa ṣe last yẹn táwa máa rí dìjẹ́ fẹ́ ká jẹ́ kí fídíò jáde pẹ̀lú ẹ̀ ó ti yẹ yín. Hmm that's true. ẹ mọ̀ kọ́ tí ń jẹ́ ọ́dìrì ẹ̀sìn táwọn máa dì í pẹ̀lú fún yẹn báyìí kọ́ máa jẹ́ punch in on favour. it's true. wọ́n máa bú só ni. yà títí next month tó yẹ ká máa wá àkànṣe sí i because èmi gan ti ń rò pé ó yẹ ká ti ṣiṣẹ́ lórí rẹ̀. congratulations sir. thank you doctor. <sighs> Uh, káde máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé cesarean session yẹn wà successful. Uh, glory be to God. Uh, but just one thing medically a dáa kẹ́ put a stop sí bí àwọn yín ṣe ń lóyún tó ń bímọ incessantly yẹn ṣe mọ̀ pé cesarean section náà la máa ń ṣe it's it's it's not good it's not good for her not again. Uh, doctor sir àlàyé ọ̀rọ̀ yẹn yé mi dáadáa ah, in fact ó yé mi ju bẹ́ẹ̀ ṣe ṣàlàyé ẹ̀ ju tèmi náà fọ mo rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ and um, téèyàn bá ní jẹ́ abara mi rẹ jẹ́ I have to be thankful to God kí lèèyàn tó ń fẹ́ àti ìbímọ dáadáa ọmọ ẹlẹ́kẹta ṣáà ló bí. èwo ló bí o obìnrin ṣíò. ọ̀rẹ́ mi ṣé ò sí o. má mà dá wọn lóhùn oníranù ni wọn. àwọn wo nìyẹn. ìyàwó díẹ̀ kọ́lá ni ó tún bóbìnrin lẹ́yìn tó ti bóbìnrin méjì hmm bó ṣe lè wù kó rí ó yẹ kó tiẹ̀ kí wọ́n kó ayọ̀ ọmọ náà. jọ irú ayọ̀ wo ni mo fẹ́ kí wọn sọ fún mi irú ayọ̀ wo ni mo fẹ́ kí wọn pé ó bóbìnrin lẹ́yìn tó ti bí méjì ó tún fòbìnrin ṣì kẹta. òun kọ́ lọ lọ́hùn ṣe bọ́lọ̀ ló fún un. mi ì sọ pé òun lọ lọ́hùn àmọ́ gbogbo nǹkan ló létò àsìkò ní gbogbo nǹkan èmi ò lè lájú mi lẹ́ẹ̀kí jẹ́ kí tàlùbọ̀ kó kọ́mọ kan wá báyọ̀ tèmi jẹ́ ìjọ ọmọ fẹ́ láàrò ilé ọmọ ọmọ ìgbà ọmọ fẹ́ ni. ọlọ́run àṣẹ. ọlọ́run àṣẹ wo wo wo wo ó ti dá mi tá a dé yìí èmi àti ẹ àti dáná ni o. <laughs> Ah. irú erékeré wo ni ẹ èmi àti ẹ àná irú àná kí ni. àná kí ni. díẹ̀ kọ́lá máa fọ́mọ ẹ máa fọ́mọ ẹ ṣe ìyàwó. díẹ̀ kọ́lá máa fẹ́ díọ̀lá tèmi. díọ̀lá lè bọ́kùnrin fún mi. a fẹ́ díọ̀lá tèmi. bẹ́ẹ̀ni díọ̀lá tèmi. bẹ́ẹ̀ni. ó dàá mo ti gbọ́ ẹ tó bá ti gbọ́ jáde kó pè mí ah, ah. èyí tí mò ń sọ yẹn ṣé kò sọ̀rọ̀ nínú. a máa sọ ìtókù tó bá yá. <laughs> láago mélòó la fẹ́ máa sọ èyí tí mo sọ yẹn gangan ni kò múrò òun ló ṣe kókó o kò sí tó ní a má dà náà Ah, ah, ọ̀rẹ́ wa máa fi gùn lọ gbọ́ọ́rọ́ ni má jẹ́ kẹ́nìkan wá kó bá mi kó máa bóbìnrin jọ kó máa bóbìnrin jọ ah, ó tún bóbìnrin ọlọ́run má jẹ́ ń dànù kò sọ́kùnrin lára ẹ̀ nìyẹn o. praise the lord. hallelujah. praise the lord. hallelujah. God is wonderful. yes the God we serve is so wonderful. Um, orí altar call yẹn mo ti rí pé God is so kind. yes. because he is always good. yes. at all times. Yes. Ah, ah, goodness. Àlàáfíà ni. How are you? Ah, ẹ má bínú. Amen, sir. Ó ti sir. Ẹ ti dé ti pẹ́. Um, ó ti ṣe díẹ̀ náà tí mo ti dé. Ah, ẹ má bínú, sir. Mo sáré lọ sọ́jà ni, sir. Ẹ ra, <laughs> Baba for the girl, sir. Ẹ ra, sir. Ẹ ẹ wo, ẹ má gbàgbé kẹ́ ra aṣọ lé o kí ló dé tí máa rajá ṣọlé. àì máa nídìí ẹ torí táwọn obìnrin yẹn tó bá bẹ̀rẹ̀ sí ní dàgbà sí táwọn ọmọ yín bẹ̀rẹ̀ sí ní dàgbà sí káwọn boys má máa lọ disturb ẹ dẹ̀ mọ̀ pé jésù ò fẹ́ rú ẹ̀ ẹ ra sà ọ̀rá ẹ̀ sà ókè mò ń bọ̀ sà. Um, Deacon, oh, I, yeah, I am so sorry. I have to run along now. Ah, bí mọ́mí ṣe ń wọlé yẹn ó fẹ́ lọ dáná ni. Um, uh, mi nílé dúró jẹun uh, because mo ní something very important tí ma láti attend sí wọ́n á dẹ̀ ti dáná fún mi nílé so I have to go. oh no problem. Uh, olúwa ọlọ́run wa. jésù ó ṣe tó ń para wọn. mọ́mí. dadi. mọ́mí. dadi. kí ló fa baba for the guest ẹ pé pásítọ̀ lẹ́kọ̀ọ́ èmi kàn ń kí wọn ni. ẹ ń kí wọn. ṣé ẹ̀yin ò observe kankan. no. ṣé ẹ̀yin ò rí attitude wọn lẹ́ẹ̀kan kò change. mi ò rí. ẹ̀yin ò ń observe rárá. no. ẹ observe kankan. no. inú bí wọn díẹ̀. inú bí wọn. inú bí wọn díẹ̀. ìbọn kò yẹ kínú bí wọn náà èmi kàn kí wọn tèmi ní mi mean anything. inú wọn ò dùn àwọn ọ̀dùn. ẹ ń bọ tẹ má bínú pásítọ̀ wáì tínú wọn ò dùn ẹ gbogbo lọmọ náà. gbogbo lọmọ. àwa náà ṣáà be your ọkùnrin àbọkùnrin àdẹ blame Ọlọ́run. mi ò ní kò ṣe gbogbo lọmọ kò dẹ̀ sí tí ò ń ṣọmọ àtọkùnrin àtobìnrin ọmọ náà ni ṣùgbọ́n bá a ṣe gbà back, ṣọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ yẹn bí wọn ló jẹ. Ah. mọ́mì gbogbo lọmọ. gbogbo lọmọ ìranu wo ló ń bá mi sọ má bá mi sọ rú ẹ̀ mọ́ rárá rárá kí ni ìtumọ̀ yẹn tẹ́mi ò bá bí wọ́n lọ́kùnrin ni gbogbo property tí bàbá yín fi sílẹ̀ ta ni ò bá jogún ẹ̀. àwọn ọkọ àbúrò ẹ àwọn náà bá jogún ẹ tẹ́mi ò bá bí wọ́n lọ́kùnrin. àbí bẹ́ẹ̀ kọ́ ó wá ń bá mi sọ wípé kinní kan. mummy why are you talking like this? after all the bible says. má bá mi sọ bible say kí ni ìtumọ̀ bible say ìyẹn ni mo fẹ́ tẹ̀ bàtì ni tó bá rí pé ọkùnrin ò sí lára ìyàwó ẹ á bẹ́tà kó lọ fẹ́ ìyàwó mi kó bọ́kùnrin fún ẹ kalẹ̀ kó ro ni àbí wò tí ẹ̀rọ ọdún débẹ̀ ni. ẹ nígbà tóun pa ọmọbìnrin jọ gbogbo wàhálà tí wọ́n wá ń ṣe kalẹ̀ báyìí nísìn jọ ta ló fẹ́ jogún ẹ̀ àwọn ọkọ ọmọ ẹ obìnrin àwọn náà máa jogún ẹ̀ ìwọ ò rí ọmọ ò rí ọmọkùnrin fẹ̀yìn lẹ̀ fún nìyẹn kí ni ìtumọ̀ yẹn ẹ. ó fi wá jọba bẹ́ẹ̀. bí wọ́n bá mi sọ̀rọ̀ ọ̀run nù ọ̀rọ̀ jàtijàti tó ń bá mi sọ dọ́kọ́lẹ̀ ni ò ń ṣe ọ̀rọ̀. ẹ lọ mọ mi. ọjọ́ jọjọ jọjọ kúrò lórí fóònù fún mi. Ah. kí ló dé téèyàn máa bímọ tí ò ní ru ọpọlọ ẹ̀ à ń sọ̀rọ̀ fún bàbá sọ̀rọ̀ a máa yí wa síbi a máa yí wa sí poro kí ló dé. wọ́n bá sọ́kùnrin lára ẹ̀ kó lọ fẹ́yàwó mi kò bọ́kùnrin fẹ́mi o ìyẹn ni kókó. Baby, close your. Mm, nothing. It's all gone. kò sí nǹkan kan báwo. kò sí nǹkan kan I just want to nothing gbọ́dọ̀ ń ṣẹlẹ̀. no this is not my baby are you sure. stop pushing I said kò sí nǹkan kan kò kankan ò ṣe mí wàá dẹ̀ kó wà bẹ́ẹ̀ I I need to take a nap. baby ṣé wàá lè tó bẹ́ẹ̀ ni ó ti le jù bẹ́ẹ̀ lọ. ìgbà wo. mi ò rójú díẹ̀ kan láńlẹ̀ mọ́ rárá ìrònú ni ní gbogbo ìgbà ìrònú ni. kí ló wáá fàrò. màámi mo ṣàkíyèsí nǹkan kan tí díẹ̀ kan lábá ti lọ sọ́dọ̀ màmá ẹ̀ àbúgbóyá mọ́mì ẹ̀ kọ́ a lè jọ máa ṣeré o tí mọ́mì ẹ̀ bá kọ̀ kọ́ ọ̀ báyìí kọ́ńtẹ́nàǹsì yẹn á kàn change ni ó máa máa kanra mọ́ mi ni. èmi wá wò ó pé kó má jẹ́ lórí ọ̀rọ̀ abọ́kùnrin àbọ́kùnrin. <laughs> irọ́ kò lè jẹ́ yẹn àmì jẹ́rìí ìyá ọkọ yìí ah. kò lè jẹ́ yẹn iṣẹ́ ìyọ̀bẹ yẹn. màámi so ọ̀rọ̀ yẹn kọ́ mi lẹ́sọ gbẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn ṣé ẹ̀yin notice pé ìgbà tí mo bí ẹ̀rí ìfẹ́ ìyọ́kọ́ mi ò wá o. ẹ yẹ̀bẹ́ nu travel ni. màámi wọn travel ah, wọn travel gbogbo three months tẹ lò lọ́dọ̀ wa ṣe rí wọn kàn yọjú ọjọ́ kò mọ wọn wá tẹ́ fi lọ́ wọn yọjú. mi ò rí àmọ́ èrò ọkàn tèmi ni pé bóyá ó travel. mo travel o mo travel tẹ̀ ti sùn ní má mi mo ti lù bí ẹ̀kọ́ ńlá i'm losing my marriage. ẹ ṣé ìwọ lọlọ́wùn ṣé ìwọ ló ń ṣọmọ kábàánìyà o ò ṣọkùnrin. ṣé bí nǹkan tó fi sí mi lára náà ni mò ń bí. Ah, ah. o ṣe àṣà alágbẹ̀dẹ kábàánì òòrọ̀ ọkùnrin. wọ́n ló ti sùn mí bàbá jẹ́ kọ́kọ́rọ́ kan tó bí yín ajá jẹ́ ń sìn tí dókítà sọ pé kó má bímọ mọ́ àmọ́ ṣá o ó sì ń tí ò látúnṣe o ṣe béèyàn ni dókítà kì í ṣe ọlọ́run bí iná ọba tán lórí ẹ̀jẹ̀ kì í tán lẹ́ẹ̀kan náà sórí àgbo kan wà àgbo abíwèrè là gbé tó yẹ pé tí aláboyún bá mú un wọn ò ní fa abẹgbẹ̀bí ẹ̀ tọ́lọ́run ò fi sọ ní wẹ́rẹ́ tó o bá lóyún tó o má gbọ́n wọn ò ní fa abẹgbẹ̀bí ẹ̀ ní agbára ọlọ́run tó bá dẹ̀ bímọ náà ọkùnrin ló máa fi àgbọ́kùnrin. Darling. Darling. What, what is it? What again? Dekola, jọ kí ló dé tó ń ṣe báyìí fún wa náà? You are neglecting us. Àwọn ọmọ yẹn kéré ju gbogbo nǹkan tó ń fojú wọn rí lọ. Ọ̀rẹ́kọ́ tẹ̀ ni ẹ, ọ̀rẹ́kọ́ rí ẹ̀wọ̀n pé. Ó ń tẹ̀ lára mi, ó ń tẹ̀ lára àwọn ọmọ yẹn. Ṣé èwe ló fẹ́ kí àbò fẹ́ sọ̀rọ̀? Kí ló fẹ́ ṣe bẹ́ẹ̀? Tó bá ní nǹkan sọ kí n I'm pregnant. You what? You what? I said I'm pregnant. Orí ẹ̀ ò pé o báwo ló ṣe lè lóyún kí ló lóyún fún. How could you be pregnant again? Why? Ní ẹ̀kọ́ la mo fẹ́ múnú ẹ̀. Why? Mo fẹ́ múnú mi dùn. Orí ẹ̀ ò pé ni. Kọ́lá. Ṣọ́dẹ̀ ni ẹni. Mo fẹ́ múnú mi dùn. Okay, let me tell you, inú mi ò dùn. Pẹ̀lú nǹkan tí dókítà sọ fún ẹ, o fẹ́ para ẹ̀. O fẹ́ para ẹ̀ no no no no mo béèrè ni ṣó fẹ́ para no please don't come too close to me. I love you. mo bá lọ́rọ̀ fún mi jẹun àkọ́ òògùn náà sẹ́sì yẹn náà. Dekola. ọ nífẹ̀ẹ́ rẹ ọdẹ ni wọ́n mọ́bìnrin yìí o rí ẹ̀ ò pé o jọ kí ló fẹ́ bínú pẹ̀lú oyún tó ní ọ̀kẹ́rẹ́ bí nǹkan ọbẹ̀ olóhùn bímọ ṣé fẹ́ bí ju àwọn àjẹbí tiẹ̀ tó ń bí yẹn lọ ni. Dekola. Ah. kí n dẹnu kí n dọwọ́ bọnu pé mo fẹ́ sọ̀rọ̀ mo ní ṣo fẹ́ bí ju àwọn àjẹ́ tó ti bí tẹ́lẹ̀ lọ. sọ̀rọ̀ báyìí èmi kò lọ́lọ́run tí mò ń ṣọmọ. ní èmi lọ́lọ́run tó ń ṣọmọ èmi ni ọkùnrin yẹn ọ̀dẹ̀ ni tó o bá nífẹ̀ẹ́ ara ẹ wájú àṣeṣe yìnyẹn o bóyá kò wá bọ̀ tiẹ̀ or something má para ẹ o owó tí mo ní mo yá ẹ. díẹ̀kọ́ la ah, díẹ̀kọ́. Ha ah. ah. ha ha ha ha. No, Edwin, I'm not crying. Um, something entered my eyes. Hey, eh, come and sit down. Come, come, my baby. Come. Mm-hmm. I'm not crying. But there are tears in your eyes. Tears? Oh, uh, it's not tears. It's, it's my allergies. allergies. Hmm? My daddy is wicked. No, Ebolo, I don't say that. Your daddy is not wicked. He's But it makes you cry all the time. That is not making me cry. I'm not crying. It's my allergies. Okay, you know what? Let's forget about that topic. We'll go shopping weekend. Are you okay by that? Are you sure? You go. Hmm? We should go shopping. Is that a deal? Don't worry, I'll take you out. Yeah, give me five. Mm-hmm. High five. Smile now. Yeah, yeah, let's go to the kitchen. àwọn ọmọ mi dé school èyí táyọ̀ wà nulẹ̀ ó dẹ̀ strong so mo ti lògùn fún mi ní kẹ́ ẹ lọ disturb ẹ but lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ má bá mi yọjú sí in case ó lè lọ jí. madam gẹ́gẹ́ bí condition tẹ wà nílẹ̀ yorùbá ẹ jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ wà lára ó jẹ́ kẹ́ ẹ wà ní sitirum báyìí kẹ́ ẹ máa jẹ fúrúùtù kẹ́ ẹ máa mu gbogbo rẹ̀ kẹ́ ẹ máa jẹ gbàdúrà kẹ́ ẹ máa wo tẹlifíṣàn kẹ́ ẹ sì máa kẹ́sìn lára ni kíndìn ẹnì kan ṣó ẹ lọ́jà ẹnìkan ṣó ẹ lọ skul ọkàn ọmọ madam kọtíṣọ tẹwà yóò fa ìgbà rọ yìí. kí lè wá fẹ́ kí n ṣe. ẹ di dẹ́bà. kì í ṣe bá a ṣe bẹ̀rẹ̀ pé wá lè yí ìfẹ́ ọkàn mi. Listen is killing me. Slowly, gently, I'm hurting. Hey. kí ni ká ti gbọ́ pé ilé tó tóbi báyìí jọ̀rànjọ̀ràn tó jẹ́ ilé aláyọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá di ilé ìbànújẹ́ tó wá korò juwọ́ lọ gbogbo wa bá ṣe wà ní ilé báyìí lẹ́sìn á tira wa àárẹ̀ rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ abẹ̀rẹ̀ sí ní kọ́ra mọ́ra wa ha ẹlẹ́dàá o ilé yìí jẹ́ kó di ilé ayọ̀ padà kó má di ilé ìbànújẹ́ ayọ̀ tó wà ń bẹ tẹ́lẹ̀ orí kó padà síbẹ̀. fóònù lò déédé o máa mú déédé òṣùgbọ́ ẹ̀kọ́ ẹ kúkú jèrè mi lágbára Ọlọ́run àmì ọkọ tó bá jẹ́ ní tètè máa lọ oṣù máa lọ bá àwọn ọmọ yín sùn. tí wọ́n bá ti ń mú déédé kò sí wàhálà. kò sí wàhálà mà bí a ti ti weekend ṣá mo tún lè yọjú sí ó dà ọkọ mi kó o dẹ̀ wá rí i pé ẹ̀ ń súnmọ́ra yín déédé ìwọ pẹ̀lú ọkọ yìí ó máa súnmọ́ra yín déédéé. Màámi, ọ̀rọ̀ díẹ̀ kọ́ lálẹ́ sọ bẹ́ẹ̀ yẹn, kò ń fọwọ́ kàn mí mọ̀. Fọwọ́ kàn mí mọ̀ o. Kì í fọwọ́ kàn ẹ̀ mọ́. Òun ṣe bí o òun ti rí mi nílé mọ́. Kí ló dé? Wá dìgbẹ́ lójú ẹ̀ ní àbíbá o. Ẹ ó ti dá. Ṣùgbọ́n ṣáà máa jẹ́wé dú déédéé tó o bá ń jẹwé kó gbà mí kò kì í ṣe dandan kó fi jókèlè kò yá ṣe báyìí kó gbé mú kò sí wàhálà ṣó ti gbọ́ àmọ́ gbàtún wà náà mọ yẹn ò látàn báyìí ah. nǹkan kò jẹ́ ká mọ̀ tó wà bẹ́ẹ̀. ẹ wò má mi ẹ ṣàmọ́ mi gbàdúrà ṣe eré ìtẹ́ gbé fún mi tí n bá ti mú tí mo ti mú dáadáa kọ́ ló ń ṣàjọ kó dùn mí nú kójú ti ìyá ọkọ mi yẹn mo tẹ̀ fẹ́ kójú ti kí n bí ọkùnrin tó ń yẹn kí n bí kójú ti wọn ṣé gbọ́n mọ́ mi ẹ ṣe. lágbára ọlọ́run ọkùnrin ló máa fi lé ìbí ọlọ́run á dùn ẹ̀ nù á náà nù torí tínú ẹ̀ bá dùn inú tèmi náà dùn ṣe ọkọ pẹ̀lẹ́ ẹ lògùn yín o o mo ti gbọ́ ọkọ mi mu àgbo yẹn léraléra o ó dàbọ̀ ọkọ mi. Hold on, please. Jesus is Lord. kí ló tẹ́ wá pé báyìí. kí ló tí mo pẹ́ what's your business pẹ̀lú pé mo pẹ́ ń maybe look at the time. ah so what's wrong with the time. o kì í wọlé ní gbogbo táwọn yìí tẹ́lẹ̀. what's your business pé mo lè wọlé mi time tó wù i'm your wife. gbogbo àwọn ìrìn tó kì í máa rìn tẹ́lẹ̀ ti ń rìn you're very stupid you're stupid tó bá stupid ni o ní sọ bẹ́ẹ̀ fún mi. oh ń sìn mo ti di ẹ̀rí ìfẹ́ àbí èyí tayọ tó lè máa push around mi kì í ṣe ọmọ ẹ for God's sake. but but baby ah why you like this. stop that nonsense and shut up shut your mouth. baby. Can you just stop babying me? As far as I can remember, this is still my house. I pay the bills! I do everything in this house. All you know how to do is make babies. And use useless babies are that. <laughs> Girls. Baby. I am the man. Why are you like I demand to be addressed so. Okay. Now I even care for. Baby. Torí pé no no no kò ń fault ẹ o ti rí mi No no Ah, no, no, no, no, baby, please, man, lọ Uh, woman, woman. I'm sorry, okay, I'm sorry. Ọjọ́ tó bá rí mi lórí mi. Ah, baby, no. Mom, is daddy going again? Eh? Um, no. <laughs> um, your daddy, no, no. He... Eh, ẹ̀bùn ẹ̀bùn olúwa ẹ̀bùn. ẹ̀ sí ibo ló fi sí ṣé ìṣẹ́pọ̀ fi sínú mọ́tò. mọ́tò kejì ní dájú ẹ tún gbé jáde tèmi bá mi ó yá kó. Ah! báwo oh, lára bíbí mi. ah all right balẹ̀ dáadáa no cause for alarm ó ti stable dáadáa eh, nǹkan tí mo kàn fẹ́ kẹ́ ṣe ni pé ẹ make sure pé inhaler ò jìnnà sí any time that's all thank you very much so please um, chimu chimu le lójú sí. ah no no you can't do that now ẹ máa jẹ́ kó rest there. tó bá tásìkò wá sọ fún ẹ máa lọ. ẹ lè ló ti wá òkè dáadáa. yes she's fine ẹ rọ mọ. mẹ́sàn-án oṣù mẹ́sàn-án lẹ́nu oṣù mẹ́sàn-án yìí yóò fi àmì lábẹ́ ọlọ́pàá. màmá ẹ kú àtàárọ̀. ó ti bímọ bẹ́ẹ̀ ni ó ti bímọ. ọkùnrin ló dé àbújá. ọkùnrin àbújá. ẹ ṣe mọ̀ pé ọlọ́run ló máa ń fún wa ní ẹ̀mí òun náà dẹ̀ ló máa ń gbà lásìkò. kọ́lọ̀ má gbẹ̀mí wa má gbà tọmọ wa. a gbìyànjú agbára wa.

bá ti wáyé pamari bẹ́ẹ̀ gbọ̀ngàn là ń rí. àyànmọ́ mi kò lè yí ìyẹn ti dájú àyànmọ́ mi kò lè yí mo ti mọ̀ ọ́. àmàlẹ́kì ni yéé ṣẹlẹ̀. aládùúgbò aládùúgbò aládùúgbò. lọ́ba tí fọ́nrún tí ò sí dóhun ti fẹ́ là. òkú òkú o ti dàrú o ti dà. ìrọ̀rùn ládàlẹ̀ ayé adélé ayé tán làṣàyé dògún. báyọ̀ báyọ̀ báyọ̀ ẹ bá mi jí báyọ̀ báyọ̀ báyọ̀ ẹ bá mi. báwo kí ló ń ṣe é. má sọ pé kò sí ẹ tún ti ronú ẹ ti ronú ṣé bóun lẹ́mí kan lè tẹ̀ ní sókè yìí. ṣé kò tó ronú odidi ọmọ fọgbàdé fọgbàdé àbáyọmí ọ̀tá ọ̀báyọmí olúwa òjẹ́. mami bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn kò sí nǹkan tá a máa ṣe sí i mo wá ń promise yín ṣẹ́rí gbogbo nǹkan tí bọ́dá mi ò dúró ṣe nǹkan tó tó jọlọ ni pé gbogbo ẹni máa ṣe fún yín máa tún ṣe jù bẹ́ẹ̀ lọ. àmì ẹlẹ́dàá. eyín ṣe máa fàdúrà ràn mí lọ́wọ́ màmí máa tọ́jú yín mi ní jẹ́ kẹ́ ẹ mà lá pé bọ̀dá mi ti kú ẹ mọ̀ pé ìrònú ò dá nǹkan kan tẹ́ bá tún ronú jù gan ó tún máa affect ẹ̀ tì yín gbọ́lé á fẹ́ kí n fojú sí ẹ mọ̀ pé ìyẹn náà ni ẹ jọ màmí ẹ má ronú mọ́ ẹ má ronú ṣùgbọ́n ẹ má ronú ẹ jẹ́ kí n tètè lọ tóbi. nítorí ó tó pọ̀ fún mi tó fi mí lọ́kàn balẹ̀ onígbò gbogbo tẹ̀gbọ́n ò lè dúró ṣe ó ní o máa ṣe fún mi ẹni náà bí kì í ṣẹjọ́ ẹ̀ mo mọ̀ pé gbogbo ẹ̀dákẹ́dá tó ṣerú eléyìí fún mi díẹ̀ kọ́lá wọ́n ló ká mi lẹ́yìn ọ̀kan ìwà ní ṣépè o fún ẹ mi ìrẹ̀ ní súre bẹ́ẹ̀ lẹ́nu mi ò ní gbòfò wọ́n á fà ilé ìdájọ́ gbogbo abiyamọ ayé lọ́wọ́ ó jọ̀wọ́ abiyamọ ọba mi ṣèdájọ́ tó gbóná fún ẹ. ẹ má ṣe é pè mọ́ ẹ má ṣe é pè mọ́ màá mẹ́jọ torí Ọlọ́run ẹ má ní pé ìdùnnú lọ́kùnrin ọmọ fi ṣe pé lẹ́kùnrin tó lára igi Ọlọ́run ọba máa mọ̀ sí ẹ wo tàwọn ọmọ tó wà nílẹ̀. jẹ́rìí gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá sí ti Ọlọ́run náà lè ṣe ẹ̀kúrò jù. ẹ ṣe mi dúpẹ́ ẹ mi ò ṣe é pè mo ti fà á lọ́lọ́run lọ́wọ́ mo dẹ̀ ti fà lábíàmọ ayé lọ́wọ́. I'm just so happy. I'm so happy. Thank you, Osho. <sighs> <sighs> <sighs> to a great accomplishment, good health, and more business grounds to cover our heads. Yeah. Cheers! <laughs> oh. so àbúrò mi mo dúpẹ́ lọ́wọ́ because nothing better to resume see company dáadé mo rí pé everything lọ dáadáa ẹ jẹ́ kójú tì mí àtúrí profit ńlá ọmọ tí wọ́n fi ń tọrọ ọmọ ni even mom sì wá gan ẹlẹ́dàá wọn màmá dúpẹ́ lọ́wọ́ each person yìí ẹ jẹ́ kó máa wò pé àwọn ọmọ yìí ṣé ń kó fọkùnrin ni àbí báwo ni ìgbésí ayé wọn ṣe wá rí báyìí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò jẹ́ tiyín mi tí ẹ ẹ́fà rò rí pé hmm, irú àwọn àbúrò wo ni mo ní ìdùnnú ni mo rí lára yín ní gbogbo ọjọ́ i'm so happy to call you my sister. sister mi ẹ̀yin gangan ni ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ you are such a wonderful loving caring sister ẹ ṣé A ẹ ṣé gidi gan Ami, Ami, I'm happy we always make our father proud. Oh yeah. Yeah, and àwọn èèyàn máa wò pé arúgbó ọmọ ni wá. Hmm. Ah, kàkà kí nǹkan máa lọ sẹ́yìn sí, ó tún lọ síwájú ni. Because àwọn èèyàn ti máa wò pé ah, bọ́n ṣe jóbìnrin wọn ò ní lè manage nǹkan dáadáa. A dúpẹ́ Ọlọ́run wa dojú ti àwọn ọ̀tá. We keep on growing, we've been growing, we've been improving in all spheres. And our workers náà, inú àwọn náà tún ń dùn. Ìgbà tí ìlọsíwájú ti dé bá lè ṣe, ìlọsíwájú gbọ́dọ̀ dé bá wọn náà. I'm happy. Yeah. I'm happy too. Inú mi dùn, ayọ̀ mi kún. But nǹkan kan ló wá ń bà mí nù jẹ́. Ó ní ọ̀rọ̀ àbúrò wa ọ̀kan láwọn báwo ni ò bá ṣe rí kó wà láàrin wa lẹ́yìn òkè profit tari ń sìn òun lọkùnrin láàrin wa nǹkan tó yẹ ká fún ta ni ká lọ fún gbogbo nǹkan ẹ̀ as in kò kò jọ ti normal person. sista mi it's okay not now not now at all ẹ má bá good mo ta wà nínú ẹ̀jẹ̀. ẹ wo ẹ wo ah. wo ẹ wo kí ló dé ṣáà tí mo kàn láwọn tẹ́lẹ̀ kí wàá ló special ẹjọ́ ẹ má bà nǹkan tá à ń celebrate ẹ má bàjẹ́ ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́. ó dẹ̀ má bínú man. Yeah, a big celebration. Beyond war, ká tiẹ̀ enjoy our. lẹ́lẹ́ fẹ́ rà sá. Um, wine tó wà ní nọ́mbà one yẹn. oh baron yeah. one thousand ni. one what. one k. <laughs> ṣé wine one K. í ṣe exist. ẹ wo wine yìí dẹ̀ dàgbọ́n ó wà ó nice very nice. <laughs> ẹ ti bá mu wine one K. í báwo ló ṣe fẹ́ rí nínú mi. Ah, ah. ẹ̀yin ò kì ní wine bíi. àníyàn mm, ah, ah, báwo ni kúnlé ṣó wà ẹjọ yóò sáré dáná ẹjọ. ẹ fún mi dàdúgbò lẹ dàdúgbò lẹ ló lè ṣe kó tiẹ̀ wo gbọ́ èmi mi ò tàwọn ilé nìkúnlé o tó tí àti mọ́wọ́ mi dání sá. ẹ ó ti wá ń bẹ̀. ṣáàdá mi lọ ẹjọ ẹ má bínú sàmú. mú bọ̀ mú bọ̀ wá bá mi bẹ̀ sí. ó jẹ́ four fifty bẹ́ẹ̀ yẹn. four fifty tó tún fẹ́ ṣé àmàmì mọ owó fẹ́ dáadáa dáadáa kọ́sọ́mà lóhùn. n ṣáà dá mi lóhùn kó máa ṣe jẹ́jẹ́ bí jẹ́ dáadé lélẹ́ni lóhùn tó dúró lóhùn jàre. fi ṣẹ́ni síbí báyìí mo mú ṣèlú lọ́wọ́ mo dẹ̀ ṣe báyìí mo dá Kúnlé ṣèlú ṣèlú. yéè tèmi ti bá mi. ṣeré ó yá iṣẹ́ ńlá ẹrù ńlá feel it ṣeré ó yá. Yeah sí dad báwo ló ṣe fi ó fi ilé àbí ó dúró gan ẹ ọtí mọ máa dà mọ sí ọba mọ pé ẹ̀kan sí àtọ̀sọ́ kan sí kò yẹ ẹ̀kan sí àtọ̀sọ́ kan sí ọ̀kan sí àtọ̀sọ́ kan sí ẹ èrè náà ń pè ẹ pẹ̀lú lè starboy starboy number one number one in Africa. ṣé yá. Uh -huh ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ní popularity kọ̀sẹ̀ yán lè ní brain kó má ní sanity kọ́ pé mi torí cash kí wọ́n lè fún mi tì kó dọ́rọ̀ ká máa dárọ̀ kí máa rojọ́ pẹ̀lú family ayọ̀ mi ti dẹ́ ẹ bá mi wá savage sí ẹ mọ̀ pé dreams mi tóbi náà ẹ gbàgbé nípa age mi tó sọ bá jáwọ́ wọn máa ń darí ètò àbájọ́jú ni kó máa ti máa double of spain ìwọ nìkan mo ní ọ̀dàbọ̀ mi ò dẹ̀ fẹ́ bá wọn ṣe small guy big guy kan owó tí mo ní létà ní courage àti defend tó bá pẹ́ tó bá yá gan nǹkan kan ò ní wọ́ ọbẹ̀ mọ́ fún mi lọ́wọ́ tó ní dignity nínú kí lọ́ọ́ yọ mọ́tò tó fáìn tí ó lẹ́ ń jì nínú ó parí gangan okay i'm taking it again. Uh, excuse me uh, no you. kí lorúkọ yín lè aláró fún ọmọ ìyá yín kí ló ṣẹlẹ̀ kí ló dá dúró bẹ́ẹ̀. <laughs> ok ìwà ká máa sálọ. love you na mo dúró síbẹ̀ yẹn mò ń pè ẹ́ o ò tiẹ̀ ṣe bíi péyàn ló dúró. ẹran torí pé mo mọ orúkọ nílẹ̀ aláró ní tẹ́ ṣe máa pè mí bẹ́ẹ̀ ẹ pé mò ṣe freestyle ó rọ̀. Eh, really? what can I do for you please? ó dá mi lóhùn ó tiẹ̀ ṣe bí ìgbà téèyàn dúró tó ń pè ẹ́. Mr. Man ọ̀rọ̀ mi ò yé yín as in kí ni mo fẹ́ ṣe fún yín gangan kí ni. What did you just do? aníṣà ti pàdé yín kò yẹ yín kọ́ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé mò ń bẹ sọ̀rọ̀ ó jọ́sẹ̀ mọ́lẹ̀ wẹ́ kò lè dùn mí kò surprise me because mo rántí pé bọ́lámídé náà ṣe jọ́sẹ̀ mọ́lẹ̀ nìyẹn nígbà tí mo pè é tó ń kọrin lẹ́gbẹ̀ẹ́ kí bó ṣe ń kọrin. Um, <laughs> ọlámídé wo nìyẹn ṣé tàdúgbò mi bàyà fi ìwé wo. kílẹ̀ wa àdúgbò yìí ló ń gbé. anyway èmi ò gbàdúgbò yìí ọlámídé pàdó ni mo sọ bóun náà ṣe dúró lẹ́gbẹ̀ẹ́ igi nìyẹn tó ń sọ ẹ̀ ní dúró ìyàtọ̀ tó kàn wá ń bẹ̀ ni pé ẹgbẹ́ igi òrombó lòun dúró sí kò ń ṣòrombó nìwọ dúró sí yeah. Olamide is now somebody in the music industry today torí mo jẹ́ kó máa yé ń jọ pé ẹgbẹ́ gé òróǹbó kọ́ ló máa dúró sí tó máa máa sọ ẹ̀ dúró ní láti pọ̀ sókè rajà come to the island kó dúró sẹ́gbẹ̀ẹ́ omi kó mi máa kó yẹ kó máa rò kí wọ́n máa sọ ẹ̀ dúró wọ́n mọ̀ lóòótọ́ pé kò dúró ó ń pọ̀ síwájú ni. ní kúkúrú. ní kúkúrú music industry tẹ wáyé èmi ò sí níbẹ̀ èmi kàn ń ṣe tèmi fọlọ́run ni ó ní rules to guide ẹ̀ tí o bá wá ready láti follow rules to guide ẹ you will be nowhere to be found. to start with please like I don't even know you so tamu bá my name is Ọ̀kọ́láwọn Williams and you. ọ̀kan láwọn ọ̀kan láwọn ọ̀kan láwọn i'm talking to you. mo ń gbọ́ etí lèèyàn fi máa ń gbọ́rọ̀. ọ̀kan láwọn ṣáyé ló ń ṣe ìṣá. ṣọ́ọ̀rùn ni kí n wá ṣe ni ayé náà ni màá ṣe but tó ń bá wù ọ lọ the door is opened. kan láwọn inú ilé yìí ló wà nígbà tá a dágbére fún ẹ pé à ń lọ sọ́dọ̀ dáàdì tó dẹ̀ pé ó yẹ kó tẹ̀lé wa láti lọ kí wọn ó sọ pé ká máa lọ wà á bá wa níbẹ̀ adébẹ̀ àrètí a amúfóònù o òbí kọ adé òmùpátidé ó wá bá wa láti bèrè pé báwo níbi tá a lọ ṣeré ó tún rí mi nísìn Oh baby, béèrè nǹkan kan nípa Why are you behaving like this? I mean, why are you behaving like a bastard? anyway, ẹ̀yin lẹ mọ̀ bàbá tí yín tẹ lọ́n wò ní prison. My dad is not a prisoner. Ẹ̀yin lẹ mọ̀ bàbá tẹ lọ́n wò lẹ́wọ̀n. My dad is in Venezuela tó bá fi máa tó two months sísìn my dad will arrive to this country to support me to become the president of this nation. Ọ̀kọ́láwáyé. Ọ̀kọ́láwọ̀ mo fẹ́ kó mọ nǹkan kan kó dẹ̀ mọ́ dájú gbogbo nǹkan tá a bá ń ṣe nílé ayé yìí láti máa kọ́kọ́ jèrè ẹ̀ o. Yeah mo dẹ̀ fẹ́ kó mọ̀ pé kò possible kí èèyàn gbin pọ̀pọ̀ kó expect láti fi ká kòkó nǹkan tó bá gbìn òun ló máa ká ṣó wá rí gbogbo ìwà tó ń wù yìí tínú ẹ̀ ń fi ìbànújẹ́ ṣayọ̀ mo fẹ́ kó mọ̀ dájú pé gbogbo nǹkan tó bá ṣe pátápátá òun ni àwọn ọmọ tí ìwọ náà bá bí wọn máa ṣe fún just have it in mind. wọ́n fi jẹ́ kí wọ́n mọ̀ pé tí orí ní ilé ayé ìta ọ̀wà yìí ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn but where I live, where my. Stop it! Stop it! Stop it! Banana. Grandma. Ta call out on you. ni o. Ah, ọ̀kan láwọn ọkọ mi. Mo wà ní tọ́ílẹ̀tì o mò ń bọ̀ o. ó dára. ọ̀kan làwọn mo ti ṣe tán o bàbá mi mò ń bọ̀ o. Ah. Ah, ọlọ́run o ìmọ̀ tí mo jẹ látànà tínú fi ń lọ́ mi báyìí nínú tọ́ílẹ̀tì abẹ́fọ́ tí mo kó yẹyẹ. ọ̀kan làwọn mo ti ṣe tán máa bọ̀ ọ̀kan làwọn. ọmọ yìí ti wálé ọkọ láwọn ọkọ láwọn you had your breakfast? You don't look like someone that does eating this morning. Um, okay. Sweetheart? Yeah? Share ni manage ó ní 55k? Ah, 55k ah, What's ó ti pọ̀ jù náà. Ṣé àlùmọ́ọ̀dù? Eh, láti ọjọ́ tí mo ti ń sùn Me mi ì sọ ní 55k hotel tó ship tí mo sùn jòrè hundred k ni. Ah. orin ọjọ́ kan ọjọ́ náà. it's okay it's okay let's manage this. ọmọ um, oh, kan um, má jẹ́ ká dáyé jẹ́ ṣé orí dírìvà mi yẹn ó ti wà pẹ̀lú mi ti pẹ́ nǹkan tó tiẹ̀ ṣe tó yà mí lẹ́nu jòrè nílé ayé mi mo ní kó bá mi gbé àbúrò mi lọ sí village torí village ni àbúrò mi ti ń sùkò. oh really. venza mi ló gbé lọ èmi dẹ̀ ni mo drive ẹ̀ last mo mọ̀ wípé venza yẹn ní problem ó ní brake problem ó oh, máa ní accident tán oh gbogbo ọ̀nà wa ni bọ̀bọ̀ ìfi drive to fi make sure wípé àbúrò mi ò kú oh. délé bó ṣe wà yẹn ó deserve enjoyment ó deserve fàájì yes so just a minute okay. I love you so much. All right. mm. All right. Oh, you know, I like kúkú láìka wa mọ gbogbo tí mo ṣe ń tẹ̀ ní mẹ́sẹ̀jì ẹ̀ reply mo ń bẹ́ẹ̀ kó mọ̀ nǹkan yìí the uberman. ẹ máa ń in fact tí a bá ní parọ́ ẹ jọ uber rárá honestly ẹ mọ èèyàn tẹjọ ẹjọ ẹni tó ṣe fàájì jù. ẹ mọ owó nǹkan téèyàn bá ń ṣe téèyàn bá ti kàwé o gbọ́dọ̀ máa fi swag sí i torí káwa kàwé ló yẹ ká tó fi swag sí it shows ẹ máa máa ṣe fàájì gan o. Ah burúkú <laughs> èmi ò kí ṣiṣẹ́ kí n má ṣe fàájì <laughs> lẹ́yìn iṣẹ́ báyìí fàájì rẹ̀ ẹ mọ wọn tó bá ṣiṣẹ́ déédéé ẹkú lásìkò gbádùn fàájì yẹn mi ò kí bí ṣe hmm, rárá. that's fine ìyẹn túmọ̀ sí pé ẹ fi fàájì jọ mí nìyẹn <laughs> èmi náà ṣe fàájì jù ṣé òróró lẹ́yìn máa mu àbí bíẹ̀. brother mi gbogbo àwọn kóòkì yẹn jẹ̀díjẹ̀dí ni òróró ni o tílẹ̀ bá dáńgbà bíi tí bá tún wá rí díẹ̀ mo lè fi. ẹ̀yin jọ bí <laughs> mo lérò pé coca-cola lẹ máa lẹ̀ mu ni mi ò bá ní tó bá ní kí ló mu tó bá ní coca-cola wá ní kó máa yé jẹ jẹ̀díjẹ̀dí ló máa pa <laughs> ẹ máa bọ̀ ẹ wá lọ ṣe fàájì sáyé yìí ah. ẹ wá mọ̀ nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe ẹ ṣe fàájì débi tẹ bá lè ṣe dé ẹ ṣe fàájì ọdún mẹ́wàá sílẹ̀ sí mi lọ́rùn. èmi náà wá bàjẹ́ tó bá ti di tó ní fàájì really mi kì í mọ̀nà lé sà. alẹ́ ti jọ mí jù um, ṣé ẹ ti ẹ̀ trip. báyìí báyìí. ẹ ti ẹ̀ ń don't end the trip <laughs> ẹ wá ṣe fàájì ẹ máa bọ̀ don't end the trip okay. come in. Ah! ọgbọ́n tí mo mọ̀ jẹ́ dé babaláyé ah! ọpẹ́ o. Yeah. Hello. Pretty babe. Báwo ni? Ah, ah. Association of any pretty ladies ni one employee still tell you. o. customer náà Ah, fún customer náà ni. Wow. Oh, bad rárá o. Ọmọ tó bá dẹ̀ dùn bíi ti ẹ̀yìn. Àwọn tọ́lọ́run dá lóhùn. Tọ́lọ́run kẹ́. Bí irú tiwa ilé yẹ kó máa tọ́jú ẹ̀. Ìyá mo wish láti take care ẹ̀. Ah, ah. ó máa ń ṣojú bákan ṣé o ti gbọ́ pé wọ́n sọ pé what money cannot buy much more money can buy yes Well, um, anyway kí ló ṣe ń takàn mi because I've been trying to use it kò ṣiṣẹ́ mo dẹ̀ fẹ́ get kitchen so reason to fi me big on here. gan nìyẹn. okay. tó bá ti bọ́ síta ẹ mọ yàrá your left ìdáwọ́ ọkọ rẹ. ojú ekitchen fún mi nìyẹn o. no mo kọ. No problem. I try I can fix intercom here. Okay? And um, don't forget, what money cannot buy, much more money can buy. All right. <laughs> ah. Hello, my jayé. Ẹ̀yin lẹ mọ̀. Àwọn tó jayé lánàá làwọn ti kú ẹ̀yin lẹ mọ̀ àwọn tó jẹ ayé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ. Ah. chairman mi ẹ ti wound mi ẹ ti ṣe mí léṣe gan-an àmọ́ ká má parọ́ wọ́n fọ́ọ̀nù ló tẹ yìí o hmm. honestly orí nígbà tá a kọ́kọ́ fẹ́ wọlé lẹ́ẹ̀kan wọ́n paint everywhere ní sky blue tí wọ́n dẹ̀ fi wá wọlé torí pé à ń ṣe fàájì. wọn ò lè sọ pé ká bọ̀tà kákan díjú kákan lájú everywhere red. no no no it's not professional it's unprofessional. Bro. of course báwo ló ṣe máa kunlé mọ́ customers lára. everywhere red. Ah. Eh? ó ti yé mi báyìí. Huh? Eh? It is professional. That's. Torí blue tá a bá bíbá ah. náà lójú wa. Orí. Ó dàbí pọ́jà ti jẹ bírọ́dà mi. Oh, really? Yeah. Ah, no, no, mo get it. Ah, ẹ ti wá rẹ̀. Ọjà ti jẹ yín. Bóyá torí pé òjò tó rọ̀ sórí fóònù yìí, òun ló jẹ́ kí gbogbo ara mi tutù. Everywhere is water as in water water flow. ìwà kún ní water bed ni. ó padà yé mi. Ah. gbogbo nǹkan tó o sọ pátápátá ló wà ó on point. oh brother ẹ eh, wo oh, no no no no. ẹ wo ẹ jala. láti rí pé as in eh, bá ṣe fàájì ten years kò nínú years of fàájì tó fẹ́ ṣe. wọ́n ti wà. ẹ wọ́n kọ́. <laughs> báwo ni ah, ojú ẹ egúnrégé gan o. ẹ ṣe kan sá. you're welcome. ojú tẹ̀yin náà bá a dùn. thank you. bill wa. Room wo nìyẹn. Um, two oh one and one oh one. okay. okay. okay. Um, chairman wa wà nínú wọ́n sùn lọ́wọ́ tó bá ti ń sùn bẹ́ẹ̀ yẹn wọn kì í fẹ́ kéèyàn kọ́kọ́ disturb àwọn. kò sí wàhálà. you know what you do? ṣáà má jí wọn rárá. girlfriend wọn ni mo mú lọ yẹn girlfriend wọn. mo fẹ́ lọ gẹ́ẹ̀tì nǹkan fún mi. mo ti gbọ́ kò sí wàhálà. àbí kí n bá wọn náà gẹ́ẹ̀tì nǹkan bọ̀. ẹ bá mi ra nǹkan bọ̀. kí ni kí n bẹ̀rẹ̀ bọ̀. anything tó bá ti nice ojú ẹ gúnrégé nǹkan tó gúnrégé náà ni màá bẹ̀rẹ̀ tó bá fi máa rówó mi inú adùn all right. Yeah, I'm next turning by your right. Okay, mo ti rẹ̀ máa bọ̀. Kò tí ì yé mi. What? Kí ló ṣẹlẹ̀? Driver yìí kọ. Oh délé ó ti mutí ṣe rẹ̀ léṣe <laughs> mi lè jẹ́ kó wa lọ wà wá sókun you know you are so important to me reason nìyẹn tí mo fi pe uber man <laughs> so after you. ọba jẹ́ ń ọmọ tí ń dojú tì ní ọmọ lásán bí igi kó má wọlé tán mi wá o má lọ má lọ ọmọ o ọmọ o you can study. it. Okay, sir. Um, ṣé o ti rà láti fifty plate yeah yeah I'm rí okay thank you. Um, oh, mọ̀ pé mo sọ fún lẹ́ẹ̀kan pé cash. yeah. máa um, transfer another five k sí account To torí mi máa drop lọ́nà. okay uh, okay I have so something important so... to attend to uh, wàhálẹ̀ sanwó. all right okay, right so let's go. Well, I should share and share. You look so beautiful. Thank you. And you spent a lot today. <laughs> I do not know. Hello. Yeah, how are you? Mm. I like this. Yeah. So, baby. So, you can take anything you want. Mm. I don't really like anything around here. mo pe bí abita ń bọ̀ a supermarket ńlá kan tó ń ta wears bag bàtà lórí ńlá kìíní tẹ̀ wọ́n dẹ̀. nígbà tá a fẹ́ wọ bíbá ẹ mo béèrè lọ́wọ́ ẹ mo ní ṣe ká wọ bí àbí ká má wọ bí ó dẹ̀ ní ká I'm sorry baby I don't like anything I really. Okay. No babe, bí a kò fún mi ní okùn lẹ́yìn ṣẹ́bí I hmm. think I'll be okay before that. Is that what you want? That's it baby kò sí wàhálà inú mi ò kàn ní dùn ká wá má ra kankan níbi tá a ti wọ. attention everybody my name is Okanlawon. Williams. My dad stays in Venezuela. For real? Èmi lèmi wà ní Nigeria bíbáyìí but in the next two months. Mm-hmm. My dad will arrive to this country to support me to become the president of Nigeria. Louder. Mo gbé sweetheart mi wá síbí báyìí ni láti wá mú nǹkan tó fẹ́ but ó náà wọ́n láìkí àwọn nǹkan tó wà níbí báyìí. So mo rí i pé bẹ́ẹ̀ ṣe fẹ́ ra àwọn lẹ́ẹ̀kan yẹn oníkálukú ń wò pé ìṣòwò mi tó nǹkan tí mò ń mú yìí. I want everybody to shop for one hour nǹkan tẹ́ bá lè ra nǹkan tó bá wù yín hmm. ẹ mú hmm. I will be right there to pay your bill. Are you serious? Wow. Hmm. That's my darling. Hmm. Hmm. Hmm. Hmm. Clara. Clara. Clara! Ah! má bínú. kí ló ṣe ènà òun. kò sí. kò sí báwo okú ọdún mẹ́ta ti kọ́ láyé yìí sàré náà tell me what happened this is not you. ọmọ um, boy um, ọ̀kan làwọn ọ̀kan làwọn. promoter. yeah very good. kí ló ṣẹlẹ̀. ṣé o mọ̀ pé gáà yẹn mo tẹ̀lé jáde lánàá ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi ti blow. àbí èrè lè lè yóò wá jẹjẹ yìí sọ ọkọ tí mo fẹ́ sọ ó pariwo blow. a ní mo blow ṣé mo máa dúró síbí báyìí. a ah! ò lè máa pàrọ̀ ṣùgbọ́n. ọ̀dọ́ pẹ́ẹ́n sọ̀n dáre wọ́n máa pariwo bí wèrè. ṣé mo blow mo máa dáwọ́ tilẹ̀ síbí báyìí bí bébé ọ̀gá mo fẹ́ lọ́wọ́ ẹ̀. ṣé mo pé bàbá ńlá olórí burúkú ni bọ́ọ̀yì as in sàkámàǹjẹ tó tó láyé mi ò dídí. mo níbi nǹkan tó ṣẹlẹ̀. mo rìn ó ní káwa ríra ó dẹ̀ gbé mi jáde wo mi ò tẹ́ ní láti wọ̀wọ̀ details o ò ní believe pé boy yìí ó lù mí ní jìbìtì ó tún dá mi ní gbèsè. jìbìtì eré òun ló lù. mi ò mọ gbogbo jìbìtì tó ń lu obìnrin ló lù mí. kí n wà honest ṣé wọ́n ní nǹkan tó dùn mí láyé jù ni pé mi ò rí rí láyé mi kó send owó sí àkáǹtì yẹn báyìí kó rí kó rí kó rí kó rí pé wọ́n ti credit aláàtẹ̀ kó lè check balance kó má rògbò ń bẹ̀. o lọ sí báńkì lọ confam ẹ̀ náà ó lè wọlé. tó mọ̀ pé mo gàn mo tí ní dé báńkì mo wá sọ pé wọ́n fún fake credit fún mi ó fún mi ní fifty thousand ó send fifty thousand ó tún fún mi lọ́wọ́ uber. ok àtọwọ́ uber àti fifty thousand kò sí kankan tó wọlé. ok o kò sọ òkè òkè òkè ṣé o kọ láwọn. èjì eh, eh, eh. làwọn mi mọ̀ kan tí mo sọ. because ẹni tó ń sọ yìí olóògbé mi jáde láàárọ̀ yìí shopping kódà owó ni mo gbà lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ mi fẹ́ shop nígbà tí lọ shop ó tún ra nǹkan fún everybody oníkẹ́ ìwé máa ṣayé lọ fowó náà ó ná. ó san owó báyìí tí ẹ pé mo rí ó san owó pẹ̀lú atm club tún receipt. àwọn problem tó ní náà ni bóyá òjì etí ló fi máa ń gbọ́rọ̀ kì í ṣe àní gáì tó pupa. ọ̀kan láwọn promoter ìyẹn Ọlámídé Bàdó ìyẹn Bàdó ìyẹn Ọlámídé Bàdó ọ̀kan láwọn promoter táwọn Davido ó ṣayé mo jẹ́ ayé mi wèrè. ẹ bọ̀ bọ̀ wẹ̀ wá tó ṣe wá dúró tẹ̀ dúró around time wo ló ní. around ten láàárọ̀ yìí nìyẹn. ee mo ti ní problem. so ó ó ó ó mí gbégbé bí kẹ́hìn ṣe kúrò lọ́dọ̀ mi ọ̀dọ̀ ẹ ló wá sí. Ah, ó wá gbà wọ́n báyìí. wàhálà lórí burúkú ni bọ́ọ̀yì. ó gbà ẹ. wàhálà ò gbà mí nínú. èmi jayé o mo jayé mo fúnyàn jẹ o má wọrí ó wà lọ́wọ́ mi àjọ máa pọ́ ọdọ́ lọ́wọ́ mi mo jayé ẹ̀ yéé láyé. àbọ̀lọ́wọ́ brooklyn láyà bá gbá mi. wọ́n fọyọ́ wọ́n lọ́wọ́ mi wọ́n f má fún ẹ lọ́wọ́. ọ màámi mo ti fẹ́ máa lọ ilẹ̀ ti ṣú màá tún wá wòye ṣẹgbọn. ó dẹ àkọ mi ó ṣe ó ṣe mo dúpẹ́ ọmọ ọdùnnú lẹ́yìn ọkọ mi ọmọ olúgbọ́n ọmọ àṣẹkẹrin ọkọ mi ọmọ olóòlà ọkọlà tí ò mọ ẹ ní ó gbowó là lọrẹ ọmọ atantan kí o bómi tán ó ṣe mo dúpẹ́ ọmọ atọ́jú ẹ̀yìn náà bẹ́ẹ̀ ṣe ń tọ́jú mi ẹ jẹ́ kí n mọ yìí o bóyá ìyá yín papòdà ẹ ṣe ọmọ àtọ́jú ẹ̀ nìyàn ẹ rí bá ti ṣe ẹ̀rọ náà gbígbà. Hmm. Ah! ọ̀kan làwọn ṣé bọ́mọ lẹ́yìn tẹ́ ń rò pé jẹ́ ká lọ yọjú sí girama tẹ̀ wá ń wò mí tẹ̀ bá tún máa wá náà ẹ̀ ní wá lọ́wọ́ òfò ẹ̀ tún wá nǹkan wá fún mi ṣé mò ń búrò ọmọ mi kiri ládùúgbò báyìí lọ́wọ́ náà kan láwọn wá kì í débí kì í ṣe nǹkan kan ìjọ kan ṣoṣo tó dẹ̀ náà jí ilé pé òun òun fẹ́ lọ wo girama gbà tó dé inú kan tiẹ̀ ń ṣe mí tọ́lẹ̀ tí mo wà ni mò ń gbóhùn ẹ̀ inú mi ti ẹ̀dùn ọkọ mi ṣé ọmọ ẹni òkú ní burú títí kágbé fẹ́ kú pàjẹ́ bó tiẹ̀ yọjú wá lẹ́yìn náà bàbá mi mò ń bọ̀ o ọkọ mi dúró o wà ń tọ́ílẹ̀tì o lónìí o gbà máa jáde mi ò rọkàn láwọn ọkàn láwọn ò dáa pọ́sì owó mi tí mo fi ilẹ̀ ń bí ibi mo ti bà nígbà máa tu o ó ti yọ owó lọ mo sáré kàbàkàbà ọ̀kan làwọn èrè ẹ̀gùn tó ń jájì kẹ́ ní òfojú mi kan láti gbà náà báyìí sí kò já pẹ́tẹ́ bí. Màmí, àdúrà náà la máa máa gbà fún. Kọ́lọ̀ kó sínú ayé ẹ̀ kó change. Gbà ọkọ. Ṣé rí èyí tó ṣe fún yìí kò jẹ́ tuntun fáwa? Àdúrà náà la ṣáà máa máa gbà. Ẹ ṣáà máa ronú pẹ̀ mọ́. Tó bá ṣáà ti ń rí àwa, ẹ ti rọ́kàn láwọn. ẹ gbàgbé ń pa ẹ̀? Ó dáa yá. Ṣé ẹ máa rìn? ó dà. ẹ jẹ́ tètè máa lọ ẹ má ronú o. ó dà ọkọ mi ṣé máa yẹ ọlọ́run aṣọ ẹ délé o bó bá délé kó pè mí o ṣùgbọ́n. sísá mi kí ló ṣe ẹ. sísá mi ìwà àwọn nǹkan tí mo rí you understand. ewo mo ti dèbí debit alert lórí fún mi miss you tó o bá gbowó wọn lè debit ẹ kó gbowó náà. mi gbowó kọ̀ọ̀kan tí bá gbowó ṣé mo máa sọ pé wọ́n debit ẹ wo ẹ ní five hundred thousand ẹ ní two hundred thousand everything lọ about million mi ṣé ní transaction lórí fún mi lé ní. miss you ó dẹ̀ pàkàtọ̀ ṣáìkò béèrè lọ́wọ́ ẹ̀ bí mo ṣe pè tán nísinsìnyí náà mo wá bá yín mo pé ó sọ pé gbogbo transaction tí pé ó take place lórí account mi mi jẹ make any withdrawal mi ra nǹkan online ẹ wo ẹ wo. èmi náà ti rí but ní atm card ẹ ń atm card mi wà ní drawer níbi tí mo ń fi sínú room mi yàrá mi mo this is your atm card. hey how did my phone atm card mi ṣe dọ̀wẹ́. ọkọ náà tell me is not you fún You Ìwọ kò right. Ní sùúrù, jẹ́ ká bèrè. Sọ pé ìwọ kọ́ ló gbowó lórí àkáǹtì mi. not. nọ kàn. Ó dà o. Olóhùn kan olóhùn kan. Ní sùúrù. Kí la máa ṣe? Ní sùúrù. Ọ̀nkú ọ̀kan làwọn ọmọ àlè. Jọ́ torí Ọlọ́run atm card kì í ṣe tiẹ̀ kí ló wá lọ́wọ́ ẹ̀. olùkọ́ tó bá jẹ́ pé mo ní ìwọ ọ̀kan láwọn kan ta nínú ilé wa mo ní ọmọ àlè kí ni eight m àbúrò mi wá lọ́wọ́ ẹ̀. mo ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pọ̀ mọ́ àlè eh. you know why. Yeah. that thing ó wà ní prison. ìwọ ló mọ bàbá tí ìyẹn náà lè kú. that isn't Venezuela olè tí olùbọ kínníkínní wa dánwò ẹ̀ láti yẹ. nǹkan tó bá jẹ́ kó wọ́n máa sọ pé òun ni wọ́n máa lóun ni. actually àtàná ni mo ti mú ATM card èmi ò fètì ẹ̀mẹ́ gbowó ó lóun kan kí ló. listen mo lọ fi ṣe àwọn èèyàn lóore àwọn tó máa vote fún mi tí mo bá fẹ́ the president of this country. Hey. yes kí ni nǹkan tí mo ṣe mo ní káwọn èèyàn kan shop for one hour ah! wọ́n dẹ̀ shop two hundred k mo dẹ̀ tún transfer three hundred k ah! nínú gbogbo ẹ̀ òfin gan méjì péré ni mo mú. sori pápá àjọ ọmọ àlùfáà pè é yẹn olùsí ọmọ ni ẹ. olùsí ọmọ tó kù olórí ìlú ọmọ ni ẹ olùsí awọ ẹ lánàá ìlú ọmọ rẹ lánàá ẹ olórí ìlú ẹ. o bá tún lọ sí owó rẹ. ẹ ló fẹ́ ṣe ó bá lè rí ìwọ kú kí kí o jọ kí o kú jọ owó tó kù ṣọṣẹ́ rádaràda. elsa a ti rí àwọn ẹni tí wọ́n fẹ́ ra ilé yẹn in fact pay and parking gangan ni wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n problem tó wà bẹ́ẹ̀ ni wípé àwọn ìwé ilé tẹ́ kó fún wa kò sí original copy photocopy ni a máa ń ní díẹ̀ nísinsìnyí. mo mọ̀ tẹ́lẹ̀ mo mọ̀ pé kò sí original bẹ́ẹ̀ màá ṣàárí owó àbẹ̀rẹ̀ tó fẹ́ ra ilé kó tó di pé mo gbọ́ original lé bàbá mi lẹ̀ kò yé mo mọ̀. wọ́n fẹ́ san owó báyìí bóyá mo ń sọ gbẹ látàárọ̀ ẹ̀ dárúkọ owó èlò gangan ló rà. actually fifty million ni wọ́n fẹ́ rà ten percent ẹni tọ̀dọ̀ wa ń bẹ̀ bá a ṣe máa ń ṣe nìyí. ten what. ten percent. ten percent fifty million ajé lò. that is five million naira. Ah, ṣé ń ràn mí ni. no bá ṣe máa ń gbani ẹ̀ náà máa rìtà máa ń gbani ẹ̀. ṣé ẹ mọ̀ ọmọ ni ṣé àbáyín ló kọ́lé ni. Eh àwọn ẹmọṣẹ́ tó bá mi ṣe kó tó ti pé bàbá mi kọ́lé ṣé ẹmọ ìyàtọ̀ lọ jẹ́ ní Venezuela kó tó ti pé kọ́lé ni ẹ wá fẹ́ gba five million láì ṣiṣẹ́ láì ṣàbọ̀. a ó ti pọ̀ ju ó ti pọ̀ ju ẹ ká ṣe ní five percent five percent á dẹ̀ two point five àbí kò tó ni. ẹ má bínú ten percent la máa ń gbà bá a ṣe máa ń ṣe nìyẹn gbogbo agent ten percent la máa ń gbà kò yẹ wíwá pé mo fi kun àbẹ ten percent la máa ń gbà. ẹ ẹ lè lè wálé jù yẹn lọ. normal ọ̀pọ̀ fábìlì ọ̀pọ̀ láì ṣiṣẹ́ láì ṣe báyìí wọ́n yàn tó kọ́ fẹ́ ra lásán ó pọ̀ kò sí eré ibi tí wọ́n ti ń ṣe lèèyàn ti ń jẹ báwo lè máa jẹ́ ǹsìn. ẹ a máa ń nídi àwọn original copy. kò sí eré ẹ máa lọ ń sìn máa lọ kówé wa ẹ káwọn yẹn náà máa kówó bọ̀. ó dábẹ́ ẹ mú bọ̀ mú bọ̀ máa tún dé máa tún dé. imagine the infantry ọkànlá ó máa láyà o èṣù ah, wo kankan ló ń gbé inú ẹ̀ tó fi wá bá mi pé ìwọ fẹ́ gba ìwé ilé ọkọlà ìwọ fẹ́ gba ìwé ilé ah ó dẹ̀ fi sọ́wọ́ ẹ̀ kò gbèsè tiẹ̀ kò wo bó ṣe ń dún. I know my right èmi làró lélẹ̀ ara tó bá jẹ́ wù mí ni mo lè fi lè já. ìwọ àròlé. yes. ta ló fi ẹ̀ṣẹ̀ àròlé kí ló sọ ẹ́ gọ́gọ́ di àròlé ṣé pẹ̀lú gbogbo ìwà jàgídíjàgan tó ń wù ó jẹ́ kí n sọ fún ẹ n ò lè fi ojú ẹ méjèèjì rí ìwélé débi pé ó máa di ọwọ́ ẹ. you are stupid you are stupid tó bá lo stupid màá wá sọ fún ẹ pé inú ẹ̀jẹ̀ mi gangan ni stupidity bẹ́ẹ̀. ọkọ làwọn èmi stupid do you realize i'm your sister ẹ̀gbọ́n ẹni mo jẹ́ ẹ̀sọ́ ilẹ̀ ilẹ̀ ẹ̀sọ́. mo jẹ́ ìsọ̀kan fún ẹ ẹni tó bá ti rí oyún nínú àfi ó ti mọ̀ nǹkan tó fẹ́ fi bí kò sẹ́ni tó mọ̀ pé ọmọ lásán lásán kejì ajá ni ẹ. no eléyìí ò kì í ṣe ọmọ eléyìí ò kì í ṣe ọmọ rárá ẹranko tó ń gbé inú èèyàn lélẹ̀ ọmọ lásán lásán ìkejì ajá lélẹ̀ ẹni tó yẹ ká tà ká fi ràtùpà tó lóun àjítọ́nà wò ìwọ kí ni rádaràdà yìí mo regret ẹ̀jẹ̀ tó so wá pọ̀ wo nǹkan tó bá máa ṣe ló máa ṣe ìwé ilé ò lè di owó ẹ̀. well done well done ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ti ṣe mítì lórí mi àbí hmm? ẹ ṣe mítì lórí mi ṣe wá rí ìlú ilé tẹ̀ protect yẹn màá sọ lé ìdérù.

ṣé nǹkan tẹ máa sọ nìyẹn nǹkan tẹ máa sọ nìyẹn ẹ support wọn Abi. má support wọn ọ̀nà tí mi fi ní support wọn ìwọ gangan fúnra rẹ ò Lori Toro, ò ní tìjú rárá ẹ ṣé gbogbo wà tó wù í ṣé wà tó dáa ni òun wà bí ọmọ ọmọ tí wọn ò bí léèrè rárá bẹ́ẹ̀ yìí léèrè láti bí ẹ ẹ kí ló dé o fẹ́ pa mí ni tí ìbá ṣe pé o yọ ọmọ burúkú ọmọ játijáti ṣé ohun tó wù ní wà dáa ni Eh? ìwọ sọ wípé ìwọ fẹ́ ta ilé o fẹ́ ta ilé o ti di ilé tí bàbá yìí kọ́lẹ̀ tó kọ́lẹ̀ fún yín pé kẹ́ lè fi ṣoríire ìwọ fẹ́ gbé ta kí ló ṣe é tó yọ ọmọkọ́mọ kalẹ̀ báyìí kí ló dé o ò ní tìjú o o ò ní tìjú bó ti lè wò ó mọ ah ojú gbà mí tì fún ẹ. mama you know what you are being partial. ọ̀rọ̀ partial kọ́ lọ́rọ̀ tó wà lẹ́yìn òótọ́ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí mò ń sọ ìwà tó ń wù ni mò ń sọ̀rọ̀ lè lórí ṣé èmi ò gan ọmọ mọ́ tó ṣe fún mi nínú ilé yìí àìmọye èèyàn ló ti jẹ ní gbèsè tó wọnú ilé yìí wá gbà lọ́wọ́ mi mo mọye owó tí mo ti san lórí epo jẹ gbèsè mo mọye owó mi tó ti kó nínú ilé yìí mo mọye owó ilé tó ti gbà tó lọ nọ́ọ̀nàkúnà tó fi mùmúkùmù wá ní mo bá ṣá. you talk too much you can't live in Venezuela people in Venezuela don't talk like this they don't talk too much. ẹ bá ṣe pèsè ẹlà kí ló kàn mí pẹ̀lú pèsè pẹ̀lá ìwọ ló mọ wàhálà tó kó rẹ̀ sí ìwọ níranù. sọ̀rọ̀ kan tẹ́ máa sọ nìyẹn ẹ sọ́pọ̀ tí wọ́n á bí mo ti mọ nǹkan tí máa ṣe máa bọ́ síta ń sìn máa lọ mú gégé mu ṣé ti bá mú gégé mu àwọn idiot tí wọn mọ̀ pé ó yẹ káwọn lọ sílé ọkọ wọn yẹn èní lọ máa márì tó máa lọ sílé ọkọ wọn ẹ má wọrí ẹ fèmí àti wọn lẹ ṣe ìwé ilé tí wọn fẹ́ kó lẹ ti bá mú gégé mu ti bá bọ́ síwájú wọn wọn ò bí wọn dá orí eré lọ máa kówó ilé fún mi eh, ah, ah. ọkọ náà wọ ọkọ náà wọ àbírú kí lélẹ́ àbírú ọmọ wo lélẹ́ yìí báyìí ọmọ wo lélẹ́ yìí báyìí torí ọlọ́run. àkúkú bí ṣọṣẹ́ dáradá bó ọmọ gba jẹ́ ń sinmi ọmọ tí ń dojú ti ni ọmọ lásán bíi kọ́kọ́ náà káàdù sí ẹ. Ah, ọ ti kọ́ ah! má jẹ́ kọ́kọ́ sí ẹ bẹ́sẹ̀. ọ̀kọ́láwọ̀ mọ̀ jàbọ̀ ilẹ̀ yọ. bẹ́sẹ̀ yọ. ẹ̀rọ gẹ́tẹ̀yìn ò bá gbórí a. má tẹ̀gùn má tẹ̀gùn lọ síwájú jàre ọmọ ìyá mi. má bọ́ọ̀sẹ̀. Hmm? mò ń rọra ṣé ni kí n má lọ já sódò. lọ já sódò tì. ẹ ọba já sódò wàhálà ìyálé léyìí. sísí mi. Ah, tí wàá òkè ṣé ìsí lélẹ̀. sí sí mi. ọkọ mi. ẹ irú ẹ ìyá rẹ. ẹ gbọ́ o tí mo lè ṣe fún yín o. sí sí mi wá bí rẹ. sí mi báàgì mú mo fún rẹ òṣèjẹ́ kọ́ gẹ́gẹ́ dání ìwọ ti sí ìrìngbè dání.

ọmọ ọmọ ni ọmọ ni ẹgbẹrẹ máa ọmọ ọmọ ọmọ rẹ ni mo ń tara. bí iná bá kú afẹ́rù bọ́jú bọ̀gẹ̀dẹ̀ bá kú àfọmọ́ra ẹ̀rọ pò lọ́jọ́ tábàrẹ̀ bí òpó ọmọ ní wọlé dé ní gbogbo nǹkan tẹ̀wé pátápátá láti bọ̀ ṣe bíbi tẹ́ bá dé náà ló ṣan láàrin ajé ní mo ní pẹpọrọ wọn ní olè lèèyàn ẹni ibi tó ló ń gbé nǹkan sí òdà. mo rọrọ sọ àmọ́ síbẹ̀síbẹ̀ náà a ní lọ́mọ burúkú fẹ́ kùn pàjẹ́ ẹ́. màámi àwọn ò ní kẹ́ ẹ lè fẹ́ kùn nǹkan tá à ń sọ pé kẹ́ ẹ ṣe ni pé kẹ́ ẹ jẹ́ kí gbogbo wa dẹ̀yìn bò ó ká jẹ́ kó mọ̀ pé ìwà burúkú pátápátá lòun wò ah, ah, ó ní láti realize now a lè máa dáwọ́ borọ́ lójú fún. <sighs> màámi òun lẹ́mí kanlẹ̀ màámi màámi ẹ̀mẹ́lòó mo pè yín ẹ̀mẹ́ta tí bá mọ̀ pé ọ̀rọ̀ kan làwọn lè pè wá fún èmi oníṣọ̀pọ̀ wa kí ni wọ́n á dára mi láàmú fún fìgbà kan náà gbogbo wa mọ̀ pé ọkàn làwọn kì í gbọ́ kì í gba ọmọ ni ọmọ kátàkátà ká fowó ẹ̀rà nǹkan tá lè dárúkọ ni. because nǹkan tó ṣe é sìn tẹ̀pẹ̀ wá fún kì í ṣe pé nǹkan tá ọmọ kan ń ṣe gbogbo wa la mọ̀ pé ọmọ burúkú ni ọmọ téèyàn ò gbọ́dọ̀ fi yan gan pé àkàbúrò mi ni. so kí la wá pọ́n jẹ̀bi láti sà bí kì í ṣe pé ká lọ dùrù sínú gbòòlò àbórí àtọ̀. Ah, màmí má ń ṣeré ọmọ ọ̀kan láwọn tá à ń sọ̀rọ̀ yìí ká jó àbẹ̀bẹ̀ sókè nígbàgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ kí làwọn àdára wa láàmú ẹ̀bẹ̀ kan lèmi máa ń bọ lọ́rùn ọ̀bọ lọ́jọ́ èrè orí ẹ̀wọ̀n rẹ̀ mo sì ń kúrò ní ó lọ ṣẹ̀wọ̀n náà bí ó tiẹ̀ ju oṣù mẹ́fà àbí ọdún kààbọ̀ inú mi àti dùjù bíyá tó bá lọ tó bá dé ó máa kọ́gbọ́n kẹwàá máa wo màmí o àwọn náà bá yé ẹ̀jẹ̀ ṣọ́rọ́ kan láwọn ọ̀kan láwọn tẹ̀ ń pè yẹn òun ló ba ìgbésí ayé ẹ̀jẹ̀. ìyẹn ìwọ náà ní òtútù jàgbá tí mo wò ó pé mo máa rí ọ̀rọ̀ yìí gbé kabi tó dáa tí ò tó wá sọ lẹ́nu lè ṣòwò àbójú mi báyìí. gómìnà ní àwọn fẹ́ fáwọn lẹ́wọ̀n ní abẹ́sì orúkọ dáàdì dé wà ń bẹ. orúkọ dáàdì wà ń bẹ. orúkọ dáàdì wà ń bẹ mi ṣeré tó tọ ọlọ́run àkọ tí mo rí. wọ́n ti sọ yẹn kọjá mi. àwọn ìgbà tí mo pè é ìgbà orúkọ dáàdì wà ń bẹ mo ṣàpè látàárọ̀. ẹ jẹ́ kí n google ẹ̀ ó yẹ kó wà ní news. ẹ google ó yá google ẹ̀ gbogbo ẹ̀ wà rí bẹ́ẹ̀. ó mà wà ní news. ó wà bí ó yà wò ó. serious ah. you can say that again. Eh? ah it calls for celebration o. No? in a big way. Hey, ah, I think Palermo and Palmo seriously. Yeah. Oh, oh, you won't come. Oh, oh, take, but okay, okay, okay. It's okay. No, èmi máa kàn. Eh, a máa definitely because mo ń sọ náà it's gonna be a big celebration but but then a fẹ́ pe ará àta sí ṣé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá jẹ́ nǹkan tó <laughs> the same thing lèmi àti ẹjọ́ sọ eh, a máa ṣe èyí bí ó kàn uh, it's gonna be a closed family. Ah! I will teach you Venezuela. I will teach you Venezuela. What? won't learn how to escape. Gbogbo yín dà, màá pa gbogbo yín dànù lẹ́nu. I will show you how we do it in Venezuela. wanna know Venezuela style màá fi Venezuela style wọ̀nyí lé ní. kọ́bákẹ́. Thank you. I will show you how we do it in Venezuela. láwọn. ọ̀kan láwọn. o tiẹ̀ dìmú ẹ̀ fit kò bá wò mí lọ́gbà ẹ̀wọ̀n ládùúgbò ọdún tí mo lò bẹ́ẹ̀ yẹn ìwọ ohun tá a bẹ̀rẹ̀ lóhùn. You what? You what? I said I'm pregnant. Kí ló fẹ́ bínú pẹ̀lú oyún tó ní? Ṣé o fẹ́ bí ju àwọn àjẹbí tiẹ̀ tó ń bí yẹn lọ ni? Ah, Jẹ́kọ̀lá. Kí n dọ́wọ́ bonu pé mo fẹ́ sọ̀rọ̀. Mo ní ṣé o fẹ́ bí ju àwọn àjẹ tó ti bí tẹ́lẹ̀ lọ. Ọkùnrin yẹn ọ̀dẹ̀ yẹn. Tó o bá nífẹ̀ẹ́ ara ẹ̀ wá bí wàá ṣe ṣe oyún yẹn o. Bẹ́ẹ̀ kò abort ẹ̀ or something. Kí ló dé? I don't know you. My father is in Venezuela. I am your father. Why have you turned a bastard? Ha! Ìwọ mọ̀ tí mo bẹ Ọlọ́run bí. Ha! Ó láwọn irú ọmọ wo ni ẹ? Mama, this is the criminal. Daddy! Daddy! Kí ló dé? Ọlọ́pàá wá, kí ló dé? tẹ bá rí nǹkan tí criminal yìí ṣe fún mi lẹ́ni ó fẹ́ rẹ́ mi ó rẹ́ mi tó wà ní ọ̀nà kú grandma kan mọ̀ pa ẹ jẹ́ kí n lọ pé grandma. grandma ojú ti ni ọmọ ni ẹ. Ah! kọ̀lá wọn mo fẹ́ fi bá ẹ̀gbọ́n ẹ lò pọ̀. because that is how we do it in Venezuela. ọkọ làwọn. grandma grandma. what is happening what. 老残！干 <laughs> 嘛？让我进来！别打！ Dekola, Dekola, Dekola, listen to me. Why you be so wicked? Don't you have a heart? Eh? Don't you have a heart? Ìyá ẹ̀ tó pariwo pé mi ò bí ọkùnrin mélòó ló bí mélòó ló bí kò jẹ́ kí n gbádùn ọkọ mi. Have you lost your conscience? ọmọ ẹni complication lálẹ́ àná mo ń pè ẹ́ inú mọ́tò tí yẹn làwọn àlọ́gbé jáde I was calling you you refuse to pick my call kí ni mo ṣe kí lè ṣe mi ṣé mi lọ́lọ́run tí mo ń ṣọmọ ni ṣé mi lọ́lọ́run ṣé mi lọ́lọ́run. You mention my mother. Wicked! You measure my mother! You measure my mother! How dare you measure my mother? You're an ah! idiot! Ah. You're an idiot! How dare you ah! measure my mother? You measure my mother again next and I'll kill you! Idiot! Get up! Get up! Get up! ọmọ yìí dẹ jẹ máa rà mọ. àwa márìndínlẹ́ òwò gangan là ń rí àyànmọ́ mi kò lè yípadà ìyẹn ti dájú àyànmọ́ mi kò lè yípadà mo ti mọ̀ ọba tí fọ́hún tí ò sí dóhun tí bẹ́ẹ̀ là ń mú. mẹ́díkàlì á put a stop sí bí àwọn ń ṣe ń lóyún tó ń bímọ incessantly yẹn ṣe mọ̀ pé mo pé sísè náà ṣe ṣe ṣe ṣe. bàbá fọ̀díẹ̀ sá. You have your wife and your bouncing baby girl. Our married our married ni o our married ni ewo ló bí o obìnrin mọ́mí ògbógbó lọ́gbọ́n tí yorùbá bí wọ́n lọ́kùnrin gbogbo property tí bàbá yín fi sílẹ̀ dáadé ò bá jogún ẹ̀ tó bá rí bí ọkùnrin ò sí lára ìyàwó ẹ̀ apẹ́tà kò lọ fẹ́ ìyàwó mi kó bọ́kùnrin fún ẹ. àyànmọ́ mi kò lè yípadà ìyẹn ti dájú àyàmọ́ mi ìpadà mo ti mọ̀ ọ́. I, I need to check it. You what? You what? I said I'm pregnant. How? Ah! Kí ló fẹ́ bí pẹ̀lú nítorí? Ṣé o fẹ́ bí ju àwọn big. tiẹ̀ tó bí ẹ̀? Ah, Jẹ́kọ̀lá. Kí n bẹ́ẹ̀ bọ̀ ni pé mo fẹ́ sọ̀rọ̀. Mo ní ṣe o fẹ́ bí ju àwọn àjẹ tó ti bí tẹ́lẹ̀ lọ. Ọ̀pẹ̀lẹ̀ ọ̀pẹ̀lẹ̀. Tó o bá nífẹ̀ẹ́ ara ẹ̀ wájú àṣeṣe nìyẹn bóyá kò abort ẹ or something. hundred bills. ìyá ẹ̀ tó pariwo pé mi ò bí ọkùnrin mélòó ló bí mélòó ló bí kò jẹ́ kí n gbádùn ọkọ mi have you lost your conscience kí ni mo ṣe kí ló ṣe mi ṣé mi lọ́lọ́run tí mo ṣe mi ni ṣé mi lọ́lọ́run ṣé mi lọ́lọ́run wicked. Yes, my mother. No, my mother. I'm telling you, my mother. You are this girl. After ah. you measure my mother. Ah. You measure my mother again next time I'll kill you. àtẹ́lẹwọ́ labala amẹni ó kọ onílà tó kọgbìn kan ló kàwé yóò kàwé kan ló kọgbìn adé afúkìnìjì sọba arákó nùgbẹ olùrẹsì warẹsì mi ní mọ́wọ́ ẹ̀rà ìjìdé ẹ̀rà ìjìdé ẹ̀rà ìjìdé àwọn wọn tẹ kókò fa àyè náà tẹ kókò fa kókò adé afúnládé tí ń sun nígbàjá mẹ́rin ládé fọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ̀ sí òtó tí ládé bá fọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ̀ kedere báyìí lọ yẹ yà fún ní ti ń bẹ́ndì ọ̀rọ̀ yìí mo fẹ́ rí ní kedere. ẹ kú jókòó yà wá. gàrí bàbá ẹ ṣeun àwọn onílẹ̀ ti fi hàn mí bàbá òdèrúgù dáyẹ̀pẹ̀ tán nígi yèrò sùn tí wọn ìjẹ́ kí fábùbù rọ́ọ̀yà ti ṣàlàyé ọmọbìnrin bẹ́nu ọmọ yín. Hm? ọwọ́ ẹ̀rọ lọ́ba wá. àwọn olóò bẹ́ẹ̀ ni. Hm? Hm? àwọn dókítà sọ ọ́nà ọmọ òun ọ́ ní kò látàn àwọn ọmọ rí ọmọ tí ń bẹ ń bẹ bọ́kùnrin ni o bóbìnrin ni o àwọn ọmọ. àwa nìkan lolódùmarè yọ̀dá àti rọ́jò ọ̀la yẹn kankan fún. ṣé ẹ fẹ́ gbọ́ bàbá èmi ò nílò obìnrin o wọn ò fọ́bìnrin o bóyún inú ọmọ mi ò ṣe dọkùnrin iṣẹ́ ń bẹ lọ́wọ́ yín bẹ lọ́wọ́ fa ọkùnrin mo fẹ́ o oyún inú rẹ̀ kò gbọ́dọ̀ yẹ dóbìnrin ọkùnrin mo fẹ́ láǹtì láǹtì má ṣe fẹ́ mi. Mm. oyún ti ń bẹ́nu ọmọ yín báyìí mm. tá a rí tó ń sobìnrin mm. kí n yí padà kó dọkùnrin. kó dọkùnrin. àṣetì òsì fún lódùmarè. Ah, ah, èmi mọ̀. àṣetì òsì fún tó bá ṣe pé yín ò ní ìyá wa kékeré nìyí o. <laughs> mo ti jẹ́rìí tẹ́lẹ̀. ìyá wa eh. ńgbà ń bá ṣaṣẹ́ títí títí títí máa parí iṣẹ́ ẹ̀yìn awo àwọn oyin ọ̀rún mi là ọ̀rún mi là oyin olódùmarè lórí ọ̀rọ̀ tí bẹ́lẹ̀ mo ti parí iṣẹ́ rẹ̀ yóò dọ̀kun yìí àmọ́ kí wọ́n wá pọ́n ọ lẹ́sẹ̀. bàbá ẹ má tún yóò jà mọ́ wọn ò fá mọ́ ní ọ̀rọ̀ ohun tí ń bẹ́lẹ̀ ẹ tó ṣe é ṣe ó ti dọkùnrin. èmi ò pé kò ṣeé ṣe o ọmọ tá a bá yí padà kó kó obìnrin sọkùnrin ẹ máa le díẹ̀. bàbá. Hmm? ẹ sì mọ palẹ́rì lẹ́ẹ̀kọ̀ọ̀kan <laughs> ṣé bọ́mọkùnrin bá ṣé bọ́ bá rọ̀ sọ sọkùnrin nù hmm. àbí kọ́ lé kọ́mọkùnrin kọ́ lé bí àpárá sẹ́yìn ò mọ̀ pé bọ́mọkùnrin bá lé kìkìkì fi ìyá jòbí rẹ̀ hmm. ọmọ sáfù òbí rẹ̀ láti fi ìyá jẹ́ ni pé ẹ́ pọmọ ògbà pé ẹjọ́ lé. pé dàda ò lè jà ọ́ lábúrò tó lójú kọ́. líle gan-an mọ̀ fẹ́ líle tèmi ń ṣàlàyé rẹ̀ ṣọ́ọ̀ṣì yé mi sá. a ti yé a ẹ fàlàyé lẹ ọ ti yé mi ṣebí líle ẹjọ́ lé fi àlàyé líle lẹgbẹ. ẹ̀yin ẹ wá yá mi lẹ́yìn òkú ọmọ ọwọ́ lè ẹ tún padà wá dúpẹ́ ṣebí kọ́ lè ni. ẹ ṣeun kí ni yóò nà ọlọyin ní kankan tó bá ti dọjọ́ méje ẹ padà wá gbé. <sighs> Màámi ah, nǹkan tẹ ṣe inú ọ̀pọ̀ ẹ bá ti má ṣe é ẹ kí ni àrídájú wípé ọkùnrin tí ọ̀kan láwọn fẹ́ wáyé náà nìkan ló wá wáyé ẹ máa ń mi ọ̀kan láwọn ọ̀kan láwọn ọ̀kan láwọn òun ló ń dojú tì wá ládùúgbò kò jẹ́ kárí mú mi ẹ ó ta lé bàbá ó tẹ̀ láti rẹ́pù ẹ̀gbọ́n ẹ̀ pápá ń bá rẹ̀ ó pa girama ẹ máa mi ṣé lè yóò wá pọ̀ jù ẹ ẹ. ọkọ mi. àdúrà bíi àmọ́ ni mo ṣe ìwé àti màmá yìí ń bóbìnrin tó bóbìnrin tíyà ọkọ ẹdẹ gbógun ní ẹ̀yà bàbá yìí wípé lá obìnrin tó bá bọ́kùnrin fọmọ òun òun nìyàwó inú ilé òun ìyá yìí dẹ̀ rí ojú kan ẹ̀pá ojú kan èrè ní lọ́wọ́ mi kí tèmi má jẹ̀ gbé mi náà mọ ọkàn kejì tí mo tún lọ fi ń túṣẹ́ ọlọ́run wò nítorí mo túṣẹ́ ọlọ́run wò ní ẹrù tólúwa ti dì tí mo ń béèrè tí mo lọ ń yọ ìwú ògbé kíní dì síbẹ̀ ó wá padà ṣáájú mi lójú ẹ̀rọ ayé mi ló débí ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin náà rèé ọ̀kan làwọn ọ̀hún ló ń dojú tì mí kiri bí mi ò lè rìn nígboro ṣé bóbìnrin lẹ́yìn ẹ fìgbà kan dà mí láàmú rí ẹ tẹ fìgbà kan gbómi lójú mi rí kò sí ọjọ́ tí mo lè wọnú ìkọ̀rọ̀ yàrá mi tọkàn mi lè máa lọ sọ́dọ̀ ọ̀kan làwọn tí kì í ṣe arẹ́kúnwẹ̀ bí òjò ni màá ṣe ń jọ náà ṣúlẹ̀ mi ò jẹ́ èèyàn. ó wá dàbámọ̀ lọ́wọ́ èwo ni kì í ṣọmọ obìnrin ọmọ ọkùnrin ọmọ kí lọkùnrin ṣe tóbìnrin ò ṣe ìbí táyọ̀ bẹ́ẹ̀ bá bọ́kùnrin ìjọ tẹ bọ́kùnrin ayọ̀ títí títí gba bímọ ìjọ àbábóbìnrin a máa yọ̀ títí náà ni ìbí táyọ̀ eléyìí àwa kọ́ gbogbo abiyamọ lọ́gbọ́n wọ́n á fi tèmi ìṣàríkọ́gbọ́n wípé ká ní ìtẹ́lọ́rùn sí gbogbo ohun tó Olúwa bá ṣe fún wa ká jẹ́ kó tẹ́ wa lọ́rùn ká má wá ohun tí ò sọnù kiri ṣẹ̀rí pé mi ni mo lọ tọ́ ṣoṣo tá a fi wá ń rí ìjà ṣoṣo báyìí àbínú